ọlọ́run ṣàánú èmi náà o this is hmm, jẹ́ ká máa gbọ́ lọ tí wọ́n máa fi tí òun máa fi wọlé já máa gbọ́ lọ mo ní interest nínú kéèsì. well that people have to see hmm. to this matter murder case yìí ni murder case yìí ni. The case is hmm. already in the public's interest. That is the why the police owe us that duty. serving the general public. They are serving us as a citizen. They owe us that obligation. They owe her that um, obligation as well. The welfare of the citizen should be paramount to them. Safety of the citizen should be paramount to them security of the citizens should be paramount to them as well. So therefore, I am going to tag all of them. And if any of you know any of the ones that I'll be calling out individually with their names, I will, I will please um, beg of you guys to please tag them directly on their Facebook account, Osad Like, I don't know where to start from, but I will try and put this together and, you know, bring out some evidence and then I also have some questions that I'll be posting, you know, straight to Dr. Sadeinka that said she runs the, I don't know what her, what she calls a <coughs> organization. I'm not sure of how far she's gone, whatever. báwo ni orí mi ṣe dàbí orí ọmọ India báyìí irun ẹ̀gbọ́n dàbí irun machine ṣìnkú. ẹ ṣàánú èmi náà o ẹ ṣàánú mi ọlọ́run ṣàánú mi ó ga o ah. mi rẹ anybody lórí platform yìí ṣéyàn wà níbí ṣá is anybody here anybody in the house I didn't see anybody here o táwọn èèyàn bá wà níbẹ̀ kan jẹ́ kí n mọ̀ so this is actually my face now mm. ọlọ́run gbaṣọ ìyà kúrò lára mi o gbaṣọ ìyà kúrò lọ́rùn mi o hmm. gbaṣọ ìyà kúrò lára mi o hmm. Hmm. Hmm. Hmm. ọ̀rọ̀ ìyábejì a lot of things is going on on this Facebook I mean a lot of issue going on on, this Facebook among the fracas people and the cases are very tough and a lot of uh, allegation you can see ibi tí mo kọ́kọ́ play yẹn Abike accuse um, a lot of powerhouse of Nigeria police including IGP ló dárúkọ yẹn dúró ná dúró ná mi ò rẹ́ anybody ń bì báyìí o. <sighs> I will share that video to my platform and people will study it. I want to be quiet for some time. Because bí n ṣe wà yìí, mi ì tiẹ̀ ní data bí n ṣe wà I mean mi ò ní Wi-Fi I don't have Wi-Fi. Wi-Fi mìíràn ti kọ̀tì láti join sin. I'm using my personal data and which is, is expensive. So oúnjẹ kí Wi-Fi mi máa go fast fast fast fast. So I will do something. Màá wá nǹkan kan tí màá ṣe sí. Ó ti yé. Hmm. Mi ìdẹ̀fẹ́ máa gbé àwọn people sórí platform but I will listen to it very well so I will know what to say. Let me go for now. But ó láwọn ibì kan tí mo rí. You see what I want to tell people on this social media nígbà tí wọ́n ń lo Àbíkẹ́ there was a time Àbíkẹ́ was the one reigning àwọn tó ń fún wọn lówó lórí Facebook wọ́n ti wà lórí system for long time ó ti yẹ yín and they have caused a lot of people they destroy our system o oh. yes but question kan tí mo kọ́kọ́ fẹ́ béèrè lélẹ́yìí those people where did they get those money where are they getting the money anyway ah, no problem Sha where are they getting the money In your question number one and again tí àwọn èèyàn tí ò bá ti ṣẹlẹ̀ sí wọn kì í how painful it is i remember that time yẹn ẹ eh? tí èmi ò tiẹ̀ mọ̀ pé mo rò bóyá k1 nìkan ni àbíkẹ́ ń ṣiṣẹ́ fún you understand i thought mo rò pé k1 àbíkẹ́ ń ṣiṣẹ́ fún but ó ní ẹni tó ń ṣiṣẹ́ fún ó sọ ń gbà eh, kí lorúkọ ẹ̀ Rosula was eh, aunty Rosula that anti Rosula is a godmother bó ṣe jẹ́ godmother ń sìn lára ṣáàtì yẹn ni o mo wá fẹ́ wò dáadáa torí mo wà lórí nǹkan kan mo kàn ní kí n ṣí Facebook náà ní mákàndẹ̀ tó lọ sí àkáǹtì mi kan wọ́n kàn suggest síbi àkáǹtì mi yẹn you know mo ṣe mo ní okay let me listen mo bá listen sí in fact èrò wò dáadáa at that time yẹn bíi two thousand three hundred ni mo bá lórí ẹ̀ so ó gbìyànjú kò jọ irú eléyìí ń sìn tó yẹ pé wọ́n rí bí wọ́n ṣe ṣe àǹtí rosula <laughs> ok ó wá sọ̀rọ̀ kan information kan tí mo kọ́kọ́ rí ni pé ó ní he was accusing that uh, I mean, auntie Rosula that you see um no madam Rosula don't let me call her auntie she's not my auntie she accused madam Rosula that you know what um I want your your girl just like um what's his name Dorcas now you know he said you are once my madam like my àbí Peno. ló pè I'll play it now only but now so I know you so we have case in police station ó ṣe àsọ gbogbo ẹ̀ nǹkan tí wọ́n fẹ́ fàyọ rẹ̀ mi ò sọ̀rọ̀ mi ti sọ̀rọ̀ mi ti fẹ́ bẹ̀rẹ̀ sí jọ́ọ̀jọ̀rọ̀ yìí I'm going to put mouth so oh. and I'm going to call Auntie Rosula Auntie Rosula I know that um, but questions, but mo kọ́kọ́ fẹ́ pè lélẹ̀ wo kí ni kí ni okùn tí wọ́n fi sí ara aṣọ tí wọ́n máa ń kọ́ mo ti já tí wọ́n máa fi hàn gíga aṣọ yẹn kí ló fa nonsense I'll will cut you now My já show me. o come mi ni ẹ má já bá o mo wà lórí láìfò ó yá come come now you are beautiful kì í ṣe gbogbo àti tó bá ti múra kó ti ẹ̀rí wa pé wọn ò fún wa lówó ń bí Canada àwọn ó lè jẹ́ àǹtí rosula yẹn náà ló wà ń di ẹ o ó yá sọ bí ó lè jẹ́ òun ló ń fi àjọ ọmọ mi súnmọ́ bí súnmọ́ bí súnmọ́ bí sí kán lè rí wa kán ṣàrí tuntun fi wá pa ń bíbà hmm. hmm. gba tí mo jókòó yẹn ó fẹ́ bá mi gé kinní yìí ni mi ì lè leave ẹ̀ wo bó ṣe yọ lára aṣọ mi ó yá fi sísọ́ọ̀sì gé ó ah, mọ̀ pé ẹlòmíì tó bá ń jẹ́ ìlógun báyìí kò ní fẹ́ rí ẹ kó fáìn you don't know ni wọn ò fẹ́ rí ẹ kó fáìn wọn á dẹ̀ sọ fún wọn bójú wá ṣe rí náà lélẹ́yìí but kí ọlọ́run kí àwọn ìjọba nàìjíríà kan bá wà wá nǹkan tí mo fẹ́ sọ nípa ah oh god mi dẹ̀ ṣé kí n dìde kí n sọ kíní ni fóònù mi dẹ̀ ti wọ̀ ó ti lọlẹ̀ dẹ̀ wọ̀ tí mi ì lò yẹn ló jẹ́ kí n kàn lo eléyìí eléyìí ti fú dẹ̀ ẹ má bínú Hey, hold on for a minute. Let me just stand up. Let me cover the face. I will, I will, I will remove it when I, when I stand up. Because me say why? Me wash ṣòkòtò ẹ̀. Mo fẹ́ sáré wash ṣòkòtò. Mo Make wá aṣọ yìí. Mo kàn wà lórí bẹ́ẹ̀dì ni. Okay? Hold on for me a minute. Let me cover the face. I'll come. I want to stand up. Torí nǹkan tí mo bá fẹ́ sọ tó pẹ́ yìí. Mi lè pẹ́pẹ́pẹ́pẹ́ mi lè dùbúlẹ̀ báyìí kí n má dẹ̀ wash ṣòkòtò yẹn má lọ ṣe mistake gbé Kini sójú ara ẹ̀ gbé lọ́ọ̀ mu wà. Hmm. Jẹ́ if you can see, Let me use this one. Hmm. Hmm. This is. Hmm. This this one actually is a good one. Ah, oh God. Oh, kí ni mo ṣe fún <laughs> Ah! God. Hmm. yẹ ń yọ síta. Why do me so? What are you tell me? But Bá ṣe laba laba. jẹ́ n túbọ̀ ojú mi kójú mi ṣòkò ṣe kankan mo fẹ́ mo fẹ́ make ní little bit smaller o oh, understand. èmi bẹ́ẹ̀ ni mo type uh, this is then minus ó yẹ kí minus ẹ̀ sí mi. doesn't want to answer. No. Wait. Apply. Okay. Hello, everybody. Emma má bínú. <laughs> tá a bá jáde tá a bá bí pé ọ̀tá lákọ̀ọ́ gbójú kan mọ́nà àwọn a ṣe tá a bá ṣí orun wa irun wa sílẹ̀ ní sítorí pé mo fọwọ́ ṣe irun mi ní kókó ẹ máa rí ọ̀dọ́ real talk àti reality something at times kò ń ṣe all the time lè má máa show face àmì lè má máa àmì ìwọṣọ dress like you talk the way it is at times okay torí kì í ṣe gbogbo àgọ́ èèyàn máa máa èèyàn máa go through stress ìwádìí máa show face pé òun gbádùn torí although many people want to be want you to be crying we are not going to cry no, but you worry hmm ìtí mo kọ́kọ́ fẹ́ sọ rèé ní ọ̀rọ̀ àbíkẹ́ tí nǹkan ò bá ti ṣẹlẹ̀ séèyàn kò ní i remember then gba tí mo ṣẹ̀ṣẹ̀ dé sórí social media Ti mo ń complain nípa ọ̀gá yẹn mo wá rò pé tí mò complain nípa ọ̀gá yẹn tó ń ṣiṣẹ́ fún mi because bó ṣe wà yẹn kéwọ̀n ló ń ṣiṣẹ́ fún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lórí social media mo mọ àwọn tó ń ṣiṣẹ́ fún but nígbà yẹn èmi rò pé bóyá kéwọ̀n nìkan ni àbí kẹ́ ń ṣiṣẹ́ fún mi but ti máa ń sọ mo mọ̀gbà tó sọ̀rọ̀ kan torí mo mọ̀gbà tó sọ̀rọ̀ yẹn gbà yẹn mo ti ẹ̀ speak láti support aunty Rosula i'm not going to speak to support aunty Rosula that madam Rosula and i'm not going to support anybody i will say it the way it is because lórí social media ìbọn ṣe stab èèyàn tó ṣe fìyà jẹ èèyàn èmi ni wọn fìyà jẹ jù èmi ò dẹ̀ like gbogbo style wọn tó bá jẹ́ àǹtí àti madam yẹn náà ló wà nídìí ọ̀rọ̀ yẹn mi ò mi ò ṣe bẹ́ẹ̀ báyà ìdí àwòwò bọ́n ṣe ń ṣe nǹkan i tell you seriously a lot of people have told me that uh, eh, auntie uh, could be part of people working all against me secretly because she always speak against i mean always go against people secretly fight people secretly but why i'm going to say this now Abike said i'm once your bo i'm, I'm once your girl like just like Dorcas today that she's the one giving Dorcas uh, support. Um, maybe two of us. I can play it now. I'm quoting authoritatively Abike. You will see that uh, I'm going to speak against Abike. I also speak against uh, Dukas. Both of them are not. Um, wọ́n ti sọ̀rọ̀ They've used them to fight me seriously and not me alone They fight they always use them to fight people like that and this time around people who use those children and those people to fight people thats the government of our country also should help us to fight them because they are causing problem like me like me those people fighting and going after people with their group I call them terrorists so people who giving them money sponsoring them giving them money to be legion like that they can be terrorists mi ò sọ pé àǹtí Òṣùlà is a terrorist but according to what Abike said today mo wá fẹ́ bèrè question lọ́wọ́ Abike Abike I hope uh, that time you are so mean and wicked because nígbà yẹn tó sọ pé òun jẹ́ ọmọ madam Òṣùlà yẹn Abike was mean nígbà yẹn Abike was mean Abike is not Abike of before again àbíkẹ́ yẹn kò ń ṣe àbíkẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mò ń sìn ṣó ti yé àbíkẹ́ kò ń ṣe àbíkẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ nígbà yẹn ó mean gan ó dẹ̀ sọ wípé òun ti ṣiṣẹ́ fún àǹtí rọ̀ṣúlà yẹn ìgbà tó dẹ̀ ń come after me yẹn ẹ ṣọ́ pé kì í ṣe rọ̀ṣúlà ló ń ṣiṣẹ́ fún Toro sọ nígbà yẹn náà pé wọ́n máa ń bẹ òun mo ní fídíò yẹn o ó ní wọ́n máa ń bẹ òun láti máa lọ go after people ó ní wọ́n máa ń bẹ òun láti máa go after people like fighting people pé wọ́n máa ń bẹ òun níṣẹ́ ó sọ àbíkẹ́ sọ ńgbà yẹn èmi náà dẹ̀ sọ pé à ah, bó ṣe jáde tó wá sọ̀rọ̀ màdámù yẹn pé ó hẹ̀pẹ̀ pé kò dáa o ṣòtìyé but at times téèyàn bá gbàdúrà to some level tá àdúrà àwọn kan bá fẹ́ gba irú àdúrà wa some people just come out and say some things and tó bá dẹ̀ sọ yẹn ẹ̀rẹ̀ wá rí i pé okay o ah ọlọ́run mọ̀ọ́mọ̀ tú jẹ́kẹ́ni ẹ̀ mọ̀ọ́mọ̀ tú àṣírí nítorí pé ọlọ́run fẹ́ bá wa ó fẹ́ gbèjà wa jà ọlọ́run mà ìjà àǹtí rosula madam rosula àti àbíkẹ́ ó lè má kó ń ṣe lásán àǹtẹ́ bá dẹ̀ wo anything concerning me i pray ẹ̀ dẹ̀ máa rí i pé ìjà kan máa ṣẹlẹ̀ láàrin àwọn yẹn ní gbogbo ìgbà èmi rò pé Wàsíù nìkan and before gan kọ́rọ̀ mi tó wá sọ̀rọ̀ ọ̀dọ̀ ẹ̀ ó possible kó ti wà pẹ̀lú àǹtí yẹn yes ó possible kó ti wà pẹ̀lú àǹtí yẹn àǹtí yẹn náà ó ní àwọn pípù kan àwọn mẹ́ta ni wọ́n gbà tó yá tí wọ́n ṣiṣẹ́ àwọn yẹn ń ṣiṣẹ́ fàbíkẹ́ later wọ́n wá di ọmọọṣẹ́ wọ́n wá padà wá wọ́n wá ṣàkóso mọ́ àǹtí yẹn náà àwọn mẹ́ta báyìí wọ́n pè wọ́n ní the three wise men the three wise men yẹn ìkan déédéé kú nínú wọn wọ́n ti di two ó ti wá kù two wise men nínú three wise men yẹn ìkan déédéé kú àbí kan lọ ara wọn kò kọ́kọ́ ló kú mọ́ ẹ̀ àbí kẹ́nu sọ nínú ṣáàtì ẹ̀ because those boys mo mọ̀ pé mo máa ń rí kan nínú wọn ṣe mọ̀ but mi ì mọ̀ gbogbo wọn I don't know them mo dẹ̀ mọ̀ pé nìkan fẹ́ wá polówó cream lọ́dọ̀ mi gbà yẹn tó kọ́kọ́ mú hundred dollar wá fún mi gbà yẹn tó fún mi ní hundred dollar yẹn ó wá fún mi gbà tó wá fún mi tó wá ní ó wá ní ìkan nínú àwọn the wise men yẹn ẹ máa gbọ́ o nínú àwọn three wise men yẹn ìkan nínú wọn ṣé apostu. ni wọ́n ní wọ́n lu àkáǹtì ẹ̀ níjọ́ náà láti fún mi lówó torí pé ẹni ẹ lóun fẹ́ fún mi ní kí lórúkọ cream seller yìí o ẹni yẹn nígbà yẹn gẹ̀dẹ̀rẹ́ ṣe ló fi àti madam rosula yẹn náà ló fi ṣe dp ẹ̀ ńgbà yẹn ẹjọ owó tí àti madam rosula yẹn nu ẹjọ bu náà ti rí ma Nigeria government ẹ bá bèè lọ́hùn tó bá jẹ́ àwọn ló wà behind all these things you need to be query for all these things tó bá jẹ́ àwọn ló dẹ̀ ń gbógun ti èmi náà secretly you need to be query for all these things tó bá dẹ̀ yá wọn náà ló ń sponsor gbogbo wàhálà àti gbogbo àwọn tó ń go after people terrorism on social media you need to be query for those things ẹ má bínú o ọ̀rọ̀ tí àbíkẹ́ sọ tí mi ò gbọ́ mi ò rò pé mo gbọ́ ṣàtìyẹn pé thirty minutes but mo rí bó ṣe accuse ó tó thirty minutes mo rí bó ṣe accuse àtìyẹn Tony I know you very well I know you very well ló ṣà ń sọ I know you very well. okay no one of them pa you. it was one of their friends that pa okay it's one of their friends it's not them that pa okay one of their friends pa suddenly new in London because they show it that day But bó move for fòkó she tí ò síkì tó the day pa back home because kéèyàn má síkì kan rí láàárọ̀ kó di lálẹ́ kó pin náà ni ṣé mo ẹ kó ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ andy tiwa àwọn wo ló ń múyàn kẹríyàn láàárọ̀ ọ̀hún sí kó má síkì kó jáde àbí kó sọ pé kó wá mi kọ́kọ́ déédéé pa yín orin náà ni o àbíkẹ́ sọ àbí ọ̀rọ̀ tábí kẹ́dẹ̀ sọ yẹn sìn ó àkíyèsí gbogbo ọ́fíìsì àwọn ọlọ́pàá ẹ máa fẹ́ tí yín gbọ́ o ẹ̀yin ọlọ́pàá nàìjíríà wọ́n tún ní àǹtí yẹn ń kọ́lé fún yín àbíkẹ́ ló sọ o wọ́n ló ń kọ́ police station where is he getting the money because they said even that time yẹn oh god bí wọ́n ṣe wọ́n ṣe investigate Emefiele Nigeria president EFCC wọ́n ṣe wọ́n ṣe ṣe fún Emefiele Emefiele wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́ interrogate wọn bẹ́ẹ̀ ni they should interrogate them you see wọ́n máa rí èèyàn láàárọ̀ ọ̀rẹ́ àwọn èèyàn tó bá sún wọ́n bá ti dọ̀sán kò ní pẹ́ ṣẹ́jú kan máa kú ẹ mọ ní nǹkan tí mo fi jáde tí mo fi á sọ̀rọ̀ ń sìn mo máa analyze fídíò àbíkẹ́ Abike permit me to analyze you because you are part of the instrument they use against me when I came on this social media. Alright? Permit me. Ṣé o mọ̀ permission or where, But me or hold anybody near explanation. Okay? Láti sọ pé mo fẹ́ analyze yẹ. Because I want to run àwọn I want to run yẹn, Mori I want to concern me. The time you are coming for me seriously ìgbà tó ń come for me eh? then you are working for this madam She mọ̀ pé tógun bá ń jẹ̀yàn tó ọ̀bà mogun tó ń jẹ́ ó máa the other woman tó wà lórí social media yìí náà nígbà yẹn ìgbà tógun yẹn máa le jù fún ẹ láti lè handle tó mọ̀ pé wọn ni mo kọ́kọ́ pè lórí ọ̀rọ̀ k1 Dubai I mean nígbà tí mo wà ní Canada I mean lamẹ́ríkà you didn't say anything bóyá mo purọ́ bóyá mo tọ́ ni mo so títí I call you, but don't let it know what's your You stop. You didn't come. You didn't pick my call again. You say I should call you back. You didn't pick my call again. I ṣe rán ni àbótọ́. Nígbà tó rò pé iṣẹ́ yẹn ìgbà tó ti jẹ́ṣẹ́ K1. Ṣé àwọn àǹtí yẹn tó wọ́n láwọn àǹtí yẹn máa ń láìkí wọ́n máa sọ pé I hate oppressor. I hate people tán bá ti no pààyàn àbí tán ń complain pa nǹkan. We dey hate people like that. Ṣé wọ́n gbà ẹ́ nígbà yẹn pé okay kó má bàa ká má bàa I don't understand So ló gbà ẹ́ against me àbí k1 àbáwọn méjèèjì all they are actually connected all their friends because nígbà tí akínwùmí náà kú ń gbà yẹn ẹni tó jẹ́ ọ̀gá akínwùmí kọ́kọ́ ń gbà yẹn kó tó ti pé wọ́n wá fún lówó tán wá bò bá àti ẹnu ẹ̀ náà tán fún bribe kó tó wá sọ pé òun náà ń kọ̀ wà tó kúrò lọ́dọ̀ òun ó kọ́kọ́ fẹ́ máa speak fún akínwùmí kó tó wá fún bribe gbà yẹn akíhùn umi lọ sọ́dọ̀ Dorcas mo ti sọ lẹ́ẹ̀kan kò pẹ́ jina na lákíhùn yẹn kú five hundred thousand péré náà níyàwó akíhùn mi jẹ wọ́n wọ́n lọ fún lówó wọ́n dẹ̀ ni wọ́n ṣe dáadáa ó ti tán nìyẹn ikú tó pa akíhùn mi yẹn sọ́dínlẹ̀ tó ìpè níjẹta lọ́jọ́ náà ọjọ́ àwọn èèyàn sọ pé ah, three days ago ó pè báyìí wọ́n wá ní ẹ eh, ibi tí wọ́n ti gbéṣẹ́ fún ṣe ló jábọ́ lórí igi níbi tí wọ́n ti jábọ́ mi kan wọ́n ṣàṣọ oríṣiríṣi ikú up till now àmọ́ kú tó pa wọ́n kàn ti lọ gbé wọ́n fi èèyàn ṣètùtù lórí Facebook yìí people are using people for ritual on social media and ritualists are terrorists ritualists are terrorists the truth is bitter we got to say it who sue me by the way in Canada ta ló wà lábẹ́ ìṣòro tí mo ń go through ní Canada yìí who is the person because I complain that people there with me they stole from me and since ọjọ́ that mo eh, so ẹ sọ go one bio, eh, so o ẹ sọ pé my service gbà kí patronize yo. ṣe let my tún suffer me mi pé mi ò gbúdọ̀ wá I can't do the business again and here go here in Canada also I will not be able to be I won't be able to be okay abi you'll be using your influence where did you get the money all this money should be investigated yes in amami nem Bethlehem ṣé mo ṣé mo ṣé mo ṣé mo gbé kinní yẹn ṣá fídíò yẹn i have a video àwọn ní Vietnam ìyá olówó kan olówó ogbó tó máa ń ṣílẹ̀kùn fólè ní Vietnam he was sentenced to life i mean dead by kinní kan ni they sentenced him by death i mean life sentence hmm, no no life sentence wọ́n fún ní death penalty ni wọ́n fún ní Vietnam another one in America I mean in uh, China this I know that one for China is not <laughs> every time ni even this one was very powerful in the concern I mean talk of their, their politics in their system it's a you know it commit that eh, owó òṣì owó orí Buruku to be using the money to be destroying kinní kan you know what they do also death sentence kò pẹ́ wọn jẹ́ kó rojọ́ jù wọ́n yá mútu ẹ̀ ni put death sentence, death sentence over the all this nonsense the money they stole in Nigeria like I'm here in Canada now tí n bá ra ṣíà tí mo rà tó wà nílé yìí gbogbo nǹkan tí ó wà nínú ilé tí n bá ra nǹkan fifty naira wọ́n mọ̀ máa sọ pé kí n jáde kí n wá ṣàlàyé tí n bá lo anything wọ́n máa ní kí n jáde wá ṣàlàyé and the billions of money don fi ń ṣe gbogbo nonsense wọ́n máa fowó yẹn influence wọ́n máa fi sponsor wọ́ọ̀ tiẹ̀ Nigeria government EFCC should do something quickly they are killing people some people be going around the Facebook and then wọ́n máa ṣe òṣì bí ẹran níwò kán tó wí kán tó bọ̀ wọ́n á ní kán máa gbé wọn lọ sí court wọ́n máa bẹ ìlú kan kó máa send war against you wọ́n máa send war against you owó tó wà Nigeria government President Bola Ahmed Tinubu FCC ẹjọ́ ẹ give order ọ̀dọ́ ẹ ń ṣiṣẹ́ gan dáàdi ẹ pẹ̀lẹ́ sá ẹ ṣe gan ni more strength dáàdi to your elbow. ẹjọ́ tí wọ́n bá jẹ́ kí bíbá yìí tù mí lára ẹjọ́ ẹ bá bẹ́ẹ̀ ṣe máa bá mi gbé mi kúrò bíbá yìí pé mi pẹ̀lú ọmọ mi. bẹ́ẹ̀ ni kí wà níbi tó máa ṣèfù kì í ṣe ibi tí wọ́n máa àwọn eléyìí wọn kí lẹ́ ń fi èèyàn ṣe. a máa pọ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ àbíkẹ́ ẹ jẹ́ agbọ́rọ̀ mo lálà ẹ̀ àwọn kan wá kóra jọpọ̀ wọn ni wọ́n fẹ́ gbé sí ibi tí wọ́n bá ti ní àwọn tó bá ti pa èèyàn náà wọ́n máa àwọn náà máa máa sọ̀pọ́ọ̀tì irú kí lélẹ̀. ok no one of them pa you. o. wọ́n ti wọ́n ibi tí wọ́n ti flag ẹ̀ dé nígbà yẹn. it was one of irú kí lélẹ̀. ok no one of them pa you. o. wọ́n ti wọ́n ibi tí wọ́n ti flag. ọ̀rẹ́ wọn náà ló pa yín who is pa yín there àwọn olówó mẹ̀jẹ̀ ta ni bàbá mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ ta ni bàbá mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ anybody máa halẹ̀ kí ni mọ́ mi o. ìka ẹ jẹ́ kó ṣì dànù sígbó. Si ẹ̀kọ́ sí lọ stop monitoring my life stop disturbing me tẹ́lẹ̀ fẹ́ ṣòfò. Abike, I share your video. Àbíkẹ́ ètò ṣe ń sìn mo ní interest nínú kìíní ó ní happy sunday to everyone Nigeria police force Adéjọbí Ọ̀nàmúyíwá Adéjọbí Ọ̀nàmúyíwá is IGP that's the title and he now drop his number sorry her number calling show okay so Adéjọbí Ọ̀nàmúyíwá the IGP of Nigeria, also said your attention is needed. Let's start. I want to just little. Okay? What I can do, whatever I can play out of this, I'll play it. Because Abika is one of those legions they use on the social media. And the terrorists, when the terrorist is being broke, the Nigeria terrorists must, those who practicing terrorism in Nigeria must be, they must break them. Either they hold position, either they are powerful, either they are kings, either they are chiefs, either they are anybody to bá ti ń ṣe tó bá ti terrorism and those nonsense should be broken to pieces every country don body any country if you want Nigeria to be good and everybody at adé ń gbàdúrà fún àwọn èèyàn tó fẹ́ kí Nigeria dára people stealing money the way the people are investing money is to destroy and to be sponsoring war any country allowing such thing is to sponsor war òun yẹn náà ló máa ní kán gods wọ́n jí owó bẹ́ẹ̀ yẹn wọ́n mo i was crying here in Canada that they stole my money from me oríṣiríṣi nǹkan náà ṣe fún mi wọ́n so pé sorry for what they have done to you do your business ọwọ́ lọ́mọ lọ́wọ́ lẹ́yìn náà wọ́n pa bàbá ọmọ lẹ́yìn náà wọ́n tún bẹ̀rẹ̀ sí gbógun tèmi wọ́n tún ní kí n má lówó láti fi tọ́jú ọmọ mi oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ yẹn ẹni Tomo Tomo, ni mo sọ ẹni bá tún dá sí i ní orí èdè yìí láti fìyà jẹ mí olúwa jẹ́ kí ìràn tó bá ti ń pe àwọn èèyàn tó pa èèyàn wọ́n máa dárúkọ ó ti pẹ́ ti máa ń dárúkọ IGP office I mean police office àwọn big big office yẹn that they are involved in these things kìnìkan kìnìkan àwọn eléyìí ló sọ ọ ẹgbọ́ nǹkan tí Àbíkẹ́ sọ o ẹgbọ́ the that's the title Àbíkẹ́ Jagaba àbí òun kọ́ lélẹ̀ listen to it so that you can know the mo kì í ṣe ìgé ni mo ṣe o ṣe rójú mi mi ò fẹ́ gbójú jáde náà bọ́tí mi bá gbójú jáde ẹ lè máa ẹ ti rí i. Jagaban Show. Shetiri happy Sunday, everyone. Nigeria Police Force. Adejobi Oluwamuyiwa. Abi calling number number ẹnìyẹn. London live in London. Èmi ti title lady as a terrorist because she work for them. I know me bá some for gree come ah borúkọ jẹ́ o. Ilé ìṣe put more hate here. But this àwọn terrorist Nigeria náà gbogbo àwọn ọmọ join terrorists. Uh-huh. Let's now start. I remember kó tó di pé nígbà yẹn tábìkẹ́ máa sọ pé ojú ló fi rí àní fún ẹ ní anything o lè ní anything on this social media you cannot get money on this social media and you cannot get anything from anybody despite they stole from me wọ́n jalè wọ́n jà mí lólè o ṣẹ́rọ̀ mo pamọ́ wọn. ẹ jọ ṣé àwọn tó ń mú tó ń sọ pé wọ́n ń tẹ owó sílẹ̀ wọ́n ń tẹ owó mọ́lẹ̀ náà ṣé tó bá jẹ́ owó wọn ni wọ́n ń ná yẹn tó bá jẹ́ àwọn fúnra wọn ló ṣiṣẹ́ yẹn tó jẹ́ ògùn wọn ṣé wọ́n máa ṣe bọ́n ṣe ń ṣe yẹn ṣé wọ́n máa fi sponsor terrorist ṣé wọ́n máa disvalue wọ́n ṣe ń fi owó yẹn fún àwọn tó mọ́ dára tó ń fi owó nàìjíríà mọ́ dára tó ń fi sanwó fún killers tó ń sanwó fún àwọn tó ń ba orílẹ̀-èdè jẹ́ tó ń borúkọ nàìjíríà jẹ́ they are using they are disvaluing the money they are also they are worse than those people who spend who used to who used to I mean maltreat our currency who don't respect our currency who step on it who march on it oh wọ́n ṣe jẹ́ tí wọ́n worse and also those people abusing the currency the people abusing currency the people using the currency to sponsor terrorism and evil also they are also worse they are the same thing they devalue the currency ni okay they devalue the currency ni that's why the all of them be fighting because they want criminal to hijack to overtake Nigeria already criminal overtake and we just want to do a kàn sọ pé ìjọba tó wà lẹ kàn ṣe little they can do because they can wọn ò lè clear wọn tán àfi kàn kàn pa àwọn certain things rẹ so that that thing ò ní kò ní continue mọ́ so but ẹni tí wọ́n kọ́kọ́ accuse náà ni Nigeria Police Force ó wá fún mi ní idea and nípa ẹni tí mo kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan tó ń sọ pé ó kú tí wọ́n sọ pé Dorcas ló fi ṣe ritual okay Dorcas and àbíkẹ́ nínú ṣáàtì yóò sọ ó jẹ́ ká mọ̀ pé ẹ̀mí ìrọ̀súlà ló ń ran níṣẹ́ ó jẹ́ ká mọ̀ pé rosula ńkọ́ ló ràn níṣẹ́ on this this particular show according to Abike said she said I mean Rosula she is the one sending all of them for the atrocity I will play it now and he said uh, I mean he also stated that that madam also contributed supporting some Nigeria police for that Anybody committing crimes, they cannot be investigated because of her, according to this girl, this lady called Abike Jagaban. Okay? Called Abike Tolulope. According to her, she said, these people committing crimes, even when you kill, so far this woman called Roslice by you, by you, by your side, supporting you, Nigeria police will never give you justice you will never get answer to anything. Is it true or false? Let's listen to her. And this she's this person is she's one of those people. I'm like, money. I I had I registered a, a me a complaint against her. She's one of those people then that used to tell me, no, come to Nigeria. If you come to Nigeria, this will do Tingikan, they will do deal with you and all those things. But till now, she also did what in Esabod ṣe, lòun náà ń ṣe o. But she moved freely for you to know also she had people that back her up. And the people backing her also, I bet you to God who made me, they are also terrorists. Yes. And that's why some terrorists in Nigeria, some are those ones that also give money to those who go and attack some certain area. Some are killing day by day. They don't even, they don't give guns to them. There's a way they will kill that person and nobody They send people on social media to go and do that, and nobody will investigate them. Another one are those ones that normally use people for ritual. You know, they will call those ladies or men, they will slaughter them, they use their blood to bath. This is what they are doing in Nigeria. It's not a thing that hide though. They are doing it broad daylight now. All these people on Facebook, on Fracas especially, that I've been telling you that they are involved in terrorism. People sending them, they are terrorists. They say they were lying. All that did they, I'm crying here since all this while. Did anybody give money? They won't give me because they believe that I've exposed them because they've been doing this for donkey years and then nobody queried them. People knows, but a lot of people are afraid actually to attack. I'm like, to expose them, to explain whatever happened. But like somebody coming and having boldness to measure names. To measure names. Now they won't give me money. Has anybody given money even star? They won't give me because they believe that those ones, eh, because I mentioned name, because I come for this one. If they didn't do evil to me, will, will I will I come for them? are you telling me not to say the truth? Because and eh, many of them saying the truth on this media, especially this Facebook, they are not saying the truth. I mean, those those who's blogging, I mean, the bloggers on social media, majority of them, 90% of them, they are liars. They never face the truth they pay them, they will tell, they, they mean, they write them the schedule, what to say. They give them what to talk about. And the moment they go against it, they won't get penny. I realized and I know then this lady came out to attack Madame Rosula. And since that time, I don't think uh, she having money and the contribution the way she used to have it before. They transfer the everything to Dokas and the more the moment to come since they, they started i mean i real i noticed this that there was a boy that died and since then they rise me and this lady shut up her mouth she never exposed and she never discussed the what caused the death of that guy she made it as a secret and since then they start supporting this lady they believe that she have secrets and that's why many of them they used to say you don't have secrets Nobody want to do anything with you. What did they do? They killing people? Is that what they are doing that they say they don't want to do with me? Is that the evil things that they are practicing that they don't say she she she have a she she doesn't have secrets, so we cannot do anything with her? Is that a good thing? ṣe bó òru lọmọ ń ṣèkà àtọ̀sán ọmọ òru Well, why? They said the people, the evil people normally do their evil practice, their evil in the middle of the night ní òru àjí why is in ọ̀sán gangan why you doing it in broad daylight now it's a slap to any country any government of that country that evil like this is happening and where is the money they say somebody died yesterday now or two days ago and the next day the moment that person die now they send ten million immediately and the, the doctors was shouting hey they have sent ten million to me or somebody said it oh we are not jealous of you i know they will never give me the money but what even my qualification what my qualification can handle can give to me in canada and what has given to me why are you also waging war against me why are you still waging war against me abike that time you are waging war against me you are coming for me bomber to bomber are you sure aunty rosula is not the one sending you ìbéèrè ni o ṣe béèrè òfàjà because you said that time o she send you a lot of Aaron, she send you a lot of things that you are ready to witness against her, that you are ready to, already you are saying it here. That even to the level that she bribed the government, um, the IGP of Nigeria, and she had built a station, police station for the Nigeria police. Nobody can investigate her. That's what we say on these things. Àbíkẹ́ jẹ́ ká gbọ́nú. Ó ti bẹ̀rẹ̀ látẹ̀kankan. Why you no talking? Talk loud, speak loud. Hey, you go. To tag all of them, and if any of you know any of the ones that are calling out individually with their names, I'll. going to be calling on all the officers that. Èmi gan náà mo máa padà lọ máa speak òyìnbó mi sí o. Ah, ogun máa ń jẹ́ kí ẹ máa mọ òyìnbó sọ mọ́ o. Ogun náà wà. I used to speak Funne before. I'll be rapping like this kí ló ṣẹlẹ̀ sí mi mo mà ti darapọ̀ mọ́ local care anyway no problem Oya, yá listen to Abike Nigeria police force your attention is needed Abike is talking to you ó ti ní ká táàgì wọn and this platform i know the the the Nigeria police and everything respect sir all of you are attached you are attached to this uh, platform ẹ jẹ́ àgbọ̀ o. Hmm. when she was talking, a lot of people were on this platform then. They, in fact, she have about 2,000 pros watching at that moment, 2004 or 3. Kí dé tọrọ now? Of the Nigerian little children that were. Um, it's really sad if you ask me. I, I was a girl that had the opportunity of getting a better life, living longer than she lived. Um, it's really sad. If you, you know what? Me, I feel very. Abika is exposing Dorcas and exposing Auntie Rosula. Auntie Rosula, let me just tell you the truth. Abika is, expo- Abike is exposing you. Not systematically, directly. Although this is not first time, she's been saying this for long. And there was a time I said, if Abike talk about you, you should sue her. And of recent, they point to that my video that if I anytime I venture to measure your name, you are going to sue me. You cannot do that again. Okay? Because seriously, I'm not going to abuse you. But I'm going to say after this. And whatever the truth, I'm going to say it. Okay? I'm going not I'm not going to abuse you. Okay? Mm. I'm going to tell you the truth. Okay? But Abike, she's very, very jealous now. Yeah. Because you promise her and eventually something happened. Okay? Mm. She's jealous of Dorcas. But despite that, also Dorcas is practicing evil now. But that evil before, Abike is the one doing it. And that's when I name her terrorists. I cry like a baby. Then, for what these evil people did to me, Nigeria. And she never feel it. She never, Abika never feel it. Abika feels so good. They're giving her money. All the people I mentioned that she became friends, I mean, they became friends together. They rode together to the level, even before the day a day, I mean, a few days before my the father of my baby died, is the one announcing it. Ìwọ ló máa ń pariwo lórí social media yìí. Wàá rí pé lulẹ̀ ló máa ti ṣẹlẹ̀ ń To tell you that the people killing, they actually discuss it among themselves. They know it. He covered the secret, just like the way maybe Doka is also covering secret for some people now. You understand what I mean? The same way ni abikenshe. This Abike doing the same thing then. And I said to her, you were a terrorist, nothing but a terrorist. And she have a lot of people also group. Then, oh, um, what's the name of this girl? Um, Doka's kò tí ní team ń gbà ẹ̀. Dorcas team. Do you understand? Ogo gbogbo kùrùkẹrẹ tó ń gbàmọ̀ yìí, òun ni wọ́n ń ṣe fún. Bọ́n ṣe ń gbàmọ̀ Dorcas, òun ni wọ́n ń But she accused auntie. I mean, that madam, not auntie. She's not my auntie. She's not my family. She accused the madam of being the one sponsoring the Dorcas. That time when she was also doing it to me. And doing it to a lot of people as well. Is this auntie behind? Is the auntie, uh, the madam? Is she behind the... Is she the one sending her? Who is the person exactly sending this auntie? I mean, sending Abike then. Okay? But now let's listen to it. Okay, auntie? Madam. Oh God, I don't want to call that auntie. I don't want to call her auntie. Madam. She's a madam, not auntie. Because somebody that you can call auntie is person that is close to you, that's your siblings. Mi lólówó nínú ilé mi tó tó mi lólówó bẹ́ẹ̀ nínú ilé mi mi tiẹ̀ ní. Ó ti la mi láwọn tó gbé owó Nàìjíríà. Ṣé owó Nàìjíríà owó Nàìjíríà ni? Bo ni wọ́n ti fẹ́ wo ni wọ́n ṣe? ti tó tó tó ní ká má sọ òun madam ni madam madamu ni ó yá sọ̀rọ̀ sókè àbíkẹ́ ó sad gan àbíkẹ́ sad ní sèyàn tó kú yẹn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn bá kú lójú àbíkẹ́ kò jẹ́ nǹkan kan wọ́n máa rẹ́rìn ni bọ̀ kò sówó sìn kò bówó dé kò sí nǹkan táwọn èèyàn kì í ṣe torí owó o ó yá. you know not because of her alone, but because of those poor little children that were involved. And that is why I'm going to call on the Nigerian police force attention. I will also call on the first PRO, you know. When the lady, when the lady, when they said, when the lady died, immediately, the, what, the story now, they said the husband is the one that maybe giving the wife something and he died. He just took them out, I mean, took the children And the moment the lady died, they withhold the two twins. You know, I've said it little in my first video that these people, they always want for these people with children, lọ́wọ́ ń gbà On this social media also, some of them, they said eh, they want to buy children, oh, they want to buy baby, oh, seven million, oh, seven million, oh, seven million. Oh. I used to be imagine them. You know, I said one thing again today. When during that time when I was treating this case, my mommy said something to me when somebody just called me that. You know what? Oh, you know why my mommy said that to me that time? It's because of the twins. Wọ́n parọ́ mọ́ mi pé wọ́n ní mo gbé tà. Oh, olórí burúkú ṣé ló ṣìlẹ̀ pè mí ni? Ṣé báwọn olórí burúkú tí òrò ń jẹjẹ ló máa ń ta ọmọ wọn? Àwọn tí òrò ń jẹjẹ gba tí mi ò tí ẹ̀ tí òrò ń jẹjẹ nígbà tí bàbá Ṣọlá tí mo bí Ṣọlá ṣé mo gbé tà ni àbí mo lọ gbé sọnù? so talkless of ìgbà tí mo wá ti lówó tí mo ti lówó mo ti lówó mo ti owó tí mo mí pé mo ti ṣiṣẹ́ mo ti wà ní Canada tí wọ́n bá disturb mi táwọn wèrè àtàntí àti àwọn ìyá wèrè àtàwọn bàbá wèrè tó bá wà lọ́ndà platform àwọn tó ń lọ káàkiri láti máa ba yé èèyàn jẹ́ kó máa fowó sponsor òkùtẹ̀ tó wọ́n bá disturb èèyàn ṣé èrè pé mo máa wà mìbà máa pariwo owó ni èèyàn when you go to work o lè má ní billions o bí orówó tó ń jí gbé yẹn o but owó jíjẹ mímu wàá sì máa nìyí àbí bẹ́ẹ̀ kọ́ wá máa ní tó bá dẹ̀ fún ọmọ ẹ ní ẹ̀tọ́ ẹ gbogbo nǹkan tó bá yẹ kó ń fún wá máa rí tí mi ò dẹ̀ ń ṣe criminal but they want to turn everybody to criminal so that wá kàn ṣẹnu báyìí ẹ ò láṣìírí o lò gbẹ gbúdọ̀ dákẹ́ o gbúdọ̀ máa jẹni tó gbúdọ̀ lè keep àṣírí àṣírí òṣìwò nìyẹn ṣé kéèyàn wà lórí kíní orílẹ̀-èdè nàìjíríà àti lórí facebook ṣé secret society ni ẹgbẹ́ òṣì ẹgbẹ́ secret society ní oníkàwá wọ̀ ni gbàtí ìṣe pé báwọn èèyàn ló sanwó mọ́tò mi wá sáyé ṣáwọn èèyàn ló sanwó mọ́tò ṣé wọ́n sanwó mọ́tò àbí owó plane kéèyàn tó kú lọ́run wá sáyé ni ṣé èèyàn kan sanwó plane ní ní ọ̀dọ̀ ọlọ́run ṣó sanwó fọlọ́run kó wá sọ pé tí n bá ti dé o tó bá ti láàmì sí nàìjíríà yìí ní sílẹ̀ sí àgbáyé yìí o sáyé yìí o hey i have to be doing things to please you and i have to shut up my mouth ṣe wọ́n sọ pé ẹni tó bá ti wà ní secret society ẹni tó bá ti wà close pé the destiny will be shut down ó dà pé wọn ò tí ì bá yín pò wọn ò tí ì bá yín pò ni ẹni bàtí bá ti báyàn pò ó sí ẹ bá pò ó egungun jẹ egungun lọ ọlọ́run ju gbogbo èèyàn lọ. the baby now wọ́n ti sọ pé they took the two uh, I mean baby away the moment this this person die they are even saying that they don't know maybe the person die or not wọ́n ló kàn jáde lọ ó ní ó sick one according to this lady she said uh, what happened is that the charity under the organization that they have um, Dorcas organization. You understand? They are taking care of, according to, they are the one taking care of that woman with the two baby, that twins. And suddenly, there was a lot of case over the issue kidnapping, this, that, that, that, that, that, that, that. You know? You know, I always say you guys that all these people running after people's children, pretending to help you in some area. Let me tell the account number here. Nobody will put any seed. They won't put penny on my account. Do you know what? He's also giving me grace now to speak. I don't have money. We are hungry. A lot of people cheat me. And they are sitting there. they are not going to give me anything the father of my baby they kill him off over this issue they still make my daughter suffer me too ẹ lè pa mí bẹ́ẹ̀ ṣe pa lágbájá ayé máa bàjẹ́ ni. the two baby now of the the when the mother the, the moment the mother die they took the two um, baby away by the husband the husband they have turned to religion also they will make sure some of you oh God they spend they use husband against wife the moment these people step into your life The moment you come across them, the moment you know them, they use your children against you. Or they, if they if they cannot use your children, they cannot. I mean, they use your husband or they use your wife. They use people against. They use family against each other, and especially those family that are poor. Especially those family that are poor. So deliberately, they are stealing. Some people are stealing Nigerian money, telling you that they are using doing the what do they call it? Uh, charity just to make them, you know, to practice some evil. And you be thinking, oh, they are nice people, they are good people. Ẹni yẹn ti kú and see, According to this lady, oh, wọ́n dẹ̀ ti kó gbogbo ọmọ méjì, ọmọ méjì twins yẹn. A lot of story. There was a time in the beginning of this story, about two years ago, when they are talking, is it two or three years ago? Two years ago. She ó ti two years ni? Àti ó ti dílé ní ọdún kan ṣá. Mo ń pariwo won't be pé wọ́n sọ pé wọ́n ní wọ́n ta ọmọ all of them they confessing this one said eh, there's a place in London they said they normally take uh, children from Nigeria Nigeria o oh, they will go and sell it in London ah. even one there was one that even involved somebody in Canada here they say eh, another one say "Hey, eh, eh, hey." they say somebody was pregnant they say when you deliver the baby they're going to sell it for seven million they are negotiating people pregnancy before they deliver the baby these bloggers And some were some olórí burúkús, they be supporting them. They give them crowd. They make us look as if we have nothing in our brain. All these criminals, they supporting them. They giving criminals. When you are so far, you can kill, you can destroy life, and then say nothing. They give you money. They give you money. ẹ sábọ̀dọ̀ gan wà ń bí pẹ̀lẹ́ come on. ẹ gbà wá o nàìjíríà pírẹsidẹǹtì aṣíwájú bọ́lá ahmed tinubu àwọn tó jẹ́ ká tí wọ́n ń support evil ẹ bá wa crash àwọn crash àwọn this thing need to be crash o they need to be crash eh? where did they get the money sef that they are using to sponsor war money waging war against nigerians causing terrorism all over the world now kí ló dé any money that been stolen unlawfully ó náà máa fi ṣe terrorism against the citizen àwọn èèyàn ń jẹ̀yàn bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń pààyàn àwọn èèyàn ń ṣe bí olórí burúkú wọ́n ń sọ fáwọn ọmọ kójú wọn dá kokoko. of the Nigerian Police Force as well, that they all have to see to this matter. We're going to be calling on all the officers that were involved because this is not just going to be swept under the carpet, you know, like a normal thing because the case is already in the public's interest. That is the why the police owe us that duty. They are serving the general public. They are serving us as a citizen they owe us that obligation. They owe her that um, obligation as well. The welfare of the citizen should be paramount to them. Safety of the citizen should be paramount to them. Security of the citizens should be paramount to them as well. So therefore, mm. I am going to tag all of them. And if any of you know any of the ones that I'll be calling out individually with their names, I will I will please um, beg of you guys to please tag them directly on their Facebook account. Mm. Like, I don't know where to start from, but I will try and put this together and, you know, bring out some evidence and then. Confusion Oh no, more mú ọ̀rọ̀ Ah, olùwẹ̀ ṣe, bàbá ṣe. Confusion is causing, is bringing the truth. Eh? Eh, you. Is bringing the truth. Confusion ìgbà tó yí sọ́dọ̀ àbíkẹ́ ńgbà yẹn ìsúìt àbíkẹ́ náà wọ́n shift power change owó ó change ara wọn bí orin MFM power change ara wọn wọ́n change sọ́dọ̀ Dorkas ìsìn ló ṣẹ̀ṣẹ̀ wà ń wà painful tọ́n bá pààyàn ńgbà yẹn kò wà painful ní ọdún gbà tó wà lọ́dọ̀ tí kankan bá ṣojú para during that time yẹn náà ni wọ́n máa sọ oríṣiríṣi ń pa ẹ̀ gbogbo wọn yẹn wọ́n máa ń lìkìsíkìsí ara wọn ó fi ẹ̀jẹ̀ woman being wẹ̀ bóyá rọ́ bóyá òótọ́ during that time yẹn a máa anything you say that's your problem it's not my person because I'm máa sọ fún mi gbogbo ojú kò sí nǹkan kan tó fi ń ṣe àwọn ló máa sọ ṣó ti yé bẹ́ẹ̀ in tó ṣẹlẹ̀ it's true tó tọ́ ni o but náà nǹkan tó mọ̀ kan sọ náà ni ó ń dùn àbíkẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bó ṣe ń rí nìyẹn àbíkẹ́ ó máa rí bẹ́ẹ̀ yẹn but nísìnyí tí wọ́n á ń pe ọlọ́pàá ó mọ bó ṣe rí gbà yẹn èmi gangan ni wọ́n ṣe nǹkan sí gbà yẹn tó ń ṣèkà fún màmá pariwo United Nations ẹ bá máa fi mí sọ pé united nations kan kí n pèsè ẹ máa fi ń ṣe ẹ̀fẹ̀ títí dòní ṣé ọ̀rọ̀ nàìjíríà di united nations dá sí nàìjíríà nígbà tí mo pè é àbí wọn dá sí tá bá pè nǹkan ó máa ṣẹlẹ̀ ló ti yé so gbogbo àyè ló ń fi wá ṣe ẹ̀yẹ́ nísìnyí báyìí ó ti di pé màtó wọn kó yẹn wá sọ́dọ̀ you are doing many things you are just going ó tún ọmọ yẹn náà ó tún lọ sọ́dọ̀ ọba Ifẹ̀ <laughs> ó tún lọ sọ́dọ̀ ọba Ifẹ̀ yẹn náà tún pè é ó ti yé bó ṣe ń lọ kiri yẹn náà ìyẹn ò mí pé kí n support ẹ̀ mi support o kán pààyàn lójú àbí kí kankan ṣẹlẹ̀ lójú ẹ̀ kó máa ṣẹni kó kó máa sọ pé ẹ ó ń di big person nìyẹn gbogbo yín pátá lè máa crash nínú ìjọba yìí lágbára kristi gbogbo ẹni bá ti ṣe kà tán pààyàn tó ń ṣètùtù tóun náà bá ti lóun ti ẹgbẹ́ fèèyàn ṣe ètùtù ní orílẹ̀-èdè nàìjíríà lágbára elédùnmarè ọlọ́run máa crash gbogbo yín á crash yín gbogbo yín pátá lè máa tẹ̀ bí agolo mílìkì tí mọ́tò tẹ̀ mọ́lẹ̀. I also have some questions that I'll be posting, you know, straight to Dr. Sadeyinka that said she runs the, I don't know what that what she calls her organization. Oh, I'm not sure of how far she's gone, whatever. But like seriously, that is um, on the side. It should be fraud side down. Day. Let me just go straight to fraud. the person. Um, Gbogbo organization tẹ máa ń tẹ ń open yẹn ṣe fraud using fraud ló bá dé kẹ́ tún jọmọ gbé àwọn gbọmọgbọmọ ló tún máa máa spawn ṣe kinní fún yín ọmọ tẹ bá ti ṣe ṣe tẹ bá ti tẹ bá ti ṣe kinní fún tẹ bá ti ní ẹ sponsor náà lára àwọn náà lè máa ti mú máa jẹ máa ṣe bí nice person lè máa ṣe é ọdún tá ti kọ tá ti ń pariwo mi báyìí wọn ṣe fún àwa today okay to all of you tí ẹ mọ̀ nípa gbogbo kéèsì to all of you that were part and parcel you know, of this particular case when it all started in the year twenty, was it twenty twenty, twenty twenty two? I'm sure you all what happened. How straight from the heart and um, Olawashibi rescues the lady online. Well, what they saw, what we all saw, was online, where we believe that you. You saw that online because Joko Tade was the first person, was the. He was the owner of the client, Sabi. She the client you. I àwọn kan tẹ́ my fi ń I said it because I followed the case in the beginning. Dorcas, I mean, Jokotade was the owner of the that uh, that Iyabeji and the twins, the mother of those that that twin and the twins. You know, and both of you, you use power, you are Jack. First, first, first and foremost, you hijack it, and also Dorcas hijack it from you because the person supporting you before, you have the misunderstanding with the person and the person now has to be supporting Dukas, and make sure he gave Dukas power over you and to make you useless. I wish that woman is not the one that show me here that behind all the problems, money. But ní you yín pátá tó bá jẹ́ yẹn she bọ́n me feeling, fún matter that don't matter she tó me feeling, Nigeria, no matter she wọ́n máa read my lips About if ti anybody that don't she ṣe me feeling. Emefiele ló máa ṣe fún yín continue sending people against me here kó máa fún wọn lówó owó tó yẹ kọ́mọ nàìjíríà ná owó nàìjíríà owó tó bì lọ́sùn nàìjíríà tó pé wọ́n ní tó máa ń fún nàìjíríà ní every one one million nígbà yẹn at the age i mean twenty years ago somebody ṣe analysis yẹn ó sọ pé twenty years ago yáa ó ní tó máa ń fún nàìjíríà ní one one million all the whole citizens of nigeria ó ní owó nàìjíríà ní owó kọjá bẹ́ẹ̀ and insignificant people will be taking the money they will take the money after taking the money wọn tún máa use the money against the innocent citizens of Nigeria to to to kill them anybody that is killing is a terrorist. Pregnant their mom were being used to extort the general public. Yes, and this is how this. You always saying they are using the woman, I mean, that person, your patient, your clients to exhaust the general public. The people sending the money is the money they stole. The money people, àwọn tó ṣiṣẹ́ share. máa kan ṣe people in abroad that they want spending the money. This is what they do. They give money to everybody, about 20 people. This money, I want to call jáde, owó tó ń jí wọn yẹn. They will give like maybe 30 people, they say, you go and donate 20 million, donate 10 million. And then this person will be giving praise. A máa praise fẹ́ni tó fún 10 million. and tó fún tán tí kò lọ fún 10 million yẹn gangan. Òun gan lè má ní 2 million lákàntì. Wọ́n dẹ̀ máa fojú olówó wò. But one officer for sọ fún ni pé ìwọ ló gbúdọ̀ lọ drop owó This game orí burúkú náà ń ṣe náà. Wọ́n ti ṣe fún wọn náà rí náà. Ìgbà tí ó ń ṣiṣẹ́ fún màdàmù yẹn, ó máa gbówó àkáǹtì sí bíbá yẹn lórí mídíà, wọ́n máa máa dáwó sí wọ́n ní kó ra mọ́tò fún olúrẹ tọ̀rọ̀ ìbọ́dọ̀ ẹ̀ náà ti rà ń gbà yẹn dátà mi yẹn ló wà lọ́dọ̀ ẹni yẹn náà ìwọ náà kẹ̀dẹ̀ rẹ̀ ń gbà yẹn ó ṣiṣẹ́ ò ṣàbọ̀ wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ẹ wọ́n ṣí ṣọ́ọ̀bù fáwa rí wọ́n fáwa lówó tábà tún wà bíbá wọn tó máa dìfẹ́ǹdì wọ́n máa dí wa lọ́wọ́ gbogbo bí ta tún ti ń ṣiṣẹ́ bí wọ́n fẹ́ méjọ pé wọ́n fi ayé ni wá lára wọ́n dẹ̀ wọ́n dẹ̀ máa display owó nàìjíríà tó ń jí kó ìlú wo ni ìlú wo ni wọ́n ti ń ṣerú nǹkan bẹ́yẹn kọ́ fún wọn ní death penalty you kuma you no give me money èmi gẹ̀dẹ̀ tó bá sílẹ̀ fún mi lówó bá àwọn tó jẹ́ mi láti gbogbo àwọn tó gbowó náà mi ẹ̀ bọ́n ṣe bá mi náà máa ṣe mí òṣà tó bá gbé mi wá ṣe mi bó ṣe bá mi ó ní mo ṣe sọ pé ẹ sí dáhìn Canada o mo ní ìwé Canada náà àwọn tí bá lọ Nàìjíríà àwọn tó wà ní Nàìjíríà tó gbowó lọ́wọ́ mi yẹn wọ́n dey we pay for all this owó mi tán gba ẹ̀gbọ́n nǹkan tí mo watch kó tó ti pé wọ́n mọ̀ mi they will give me ten ten yẹn ní wọ́n máa fún mi ní tí mo fẹ́ nìyẹn times ten yẹn ní wọ́n máa fún mi kò sílùú tán ti ṣe kéèyàn jáyàn lólè kó tó máa go suffer kéèyàn máa go suffer kọ́mọ tó máa go suffer kò sí ìlú tán ti ṣe ìlú nàìjíríà nìkan kì í náà ṣe pé òfin ẹ̀ṣẹ̀ wà nàìjíríà sìn ṣó ti yé wọ́n ṣe sọ ọ̀bọ̀ tí nǹkan tí àbíkẹ́ tó sọ nísìn ó tún pa fún mi o tó sọ pé àǹtí rosula àǹtí rosula yìí náà ẹ lọ wo kinní o àti ẹdúnjọbí àbí ọ̀nàjọbí igp ẹ tíra ìkẹyìn náà wo tábà lè play ẹ̀tàn o torí mi rò pé mo máa lè play kinní ìtàn ẹ jẹ́ torí ọlọ́run ẹ lọ wo o Is a is a big allegation kí làwọn èèyàn ń pààyàn fún why is people killing and they make these people àwọn tó tó tí ọ̀dẹ̀ lọ́wọ́ náà wọ́n máa pa wọ́n kò dédé pààyàn ah. wọ́n máa sọ fún wa ó sì kìíní o wọ́n lè sọ pé ó kàn dédé ṣe kìíní kan ni o wọ́n máa rán wọn káàkiri jọ́dáde náà mo ṣe rẹ́ nìkan wá sí ibà nìyẹn ìyẹn lòun wá láti mi ì tẹ̀ fẹ́ sọ̀rọ̀ yẹn bọ̀tù àbíkẹ́ ojú ẹ̀ pọ́n gan-an ó ń dùn ẹ̀ gan ó dùn ẹ̀ gan because it's painful ó joyè ó ti lọ sí palace ọ̀ní tí wọ́n kọ́kọ́ gbé wọ̀ lọ́gbà ẹ̀ àǹtí yẹn madam do ọmọ madam kí lórúkọ yín ṣẹ́yìn ilẹ̀ wà behind ní ilẹ̀ wà behind all this thing ni ó gbé yín òun náà ló gbé yín lọ sí palace gbà yẹn àfihàn onírìṣà yín náà tán ló fẹ́ di olórí gbà yẹn ibẹ̀ ni wọ́n tún wá padà gbé ọmọ yín lọ ah Karma Rose I leg. I tell you I remember you Abike tó máa lọ sílé Wàsíù Àyìndé yẹn mi ò sọ pé Wàsíù ò kọ́lé o mi ò sọ pé ilé ẹ̀ ò fáyín o bọ́n gbogbo àyẹn tó máa fi ń tan àwọn obìnrin jẹ kò tiẹ̀ wọ orí mi ilé ẹ̀yẹn kò wọ mi ó máa débẹ̀ wo sórí Auto Bola inú ilé Wàsíù mo wà yìí Ajálẹ̀ connection ó lè wọ́ bẹ̀ mọ́ o lè ṣe kinní kan sórí wàsíù bó ṣe wà yẹn kinní kan kinní kan sórí o ò dẹ̀ lè lówó mọ́ bó ṣe máa bá kú nìyẹn gbogbo ẹni bá sọ pé mi ò ní lówó láyé mi ò ní lówó mọ́ ọlọ́run máa fi yín ṣẹ̀sìn ni ọlọ́run á bá mi fi yín ṣẹ̀sìn bí ẹ̀sìn yín ṣe ń dé báyìí ni ẹ̀yin tẹ́ ń pààyàn nàìjíríà ẹ bá wa pa wọ́n dànù àwọn tó ń pààyàn yìí ẹ bá wa pa wọ́n dànù kí ni ẹ gbogbo ìjọba gan tẹ bá dàgbà tẹ bá lọ létọ́ ẹ̀yin gan mo máa rántí pé ìjọba kan wà tó bá wa torílẹ̀ yìí ṣe ẹ bá wa tún ṣe. Individuals that I just mentioned came into their case and rescued them. They did not just rescue them, they handed them over to the authority. They called the attention of the authority from Alamo to Panti to wherever to Zone 2. Virtually all the police stations knew about about this very case. So excuse me that person you make as a study case i mean case study then is she the only one that is poor in Nigeria that have twins you always take advantage of people that one was on the social media also the other one picked the person on the street and started asking for money so for people to donate and they did you collected it because you have a mission all of you I've said it the other time that all this charity organization that Nigeria should help us to destroy them it's not the, the government should be doing it they doing charity here although you want lè destroy charity organization rẹ náà gbogbo ìlú òyìnbó náà àwọn tó ní gbogbo charity ẹ̀ ṣe bó even want to tó ní company gan wọ́n ń ṣe wèrè kó lè gbogbo ẹ̀ ò lè ṣe é parẹ́ náà ká má kàn stress I want. wa gbogbo ẹ̀ ò lè ṣe é parẹ́ hmm, mélòó ni wọ́n fẹ́ kà lẹ́yìn adépèlé every gang, every junction criminal just everywhere so that one cannot be cancelled too. i withdraw that uh, the i withdraw that statement. Okay, they cannot be cancelled, but they have to be, eh, they have to be, eh, money, they have to, these people have to be monitored, you know. As none of these police stations, as I just mentioned, that will come out to say they have not heard about this case. Mm -hmm. And mm-hmm. from there to the Ministry of Justice and Women affairs or family affairs, mm -hmm. domestic, um, Ministry of Domestic mm-hmm. Violence mm -hmm. is always part of it. We also have so many other you know, non-governmental organization that we worked with, Sierra, Atlanta, all those people were part of it, for you to know that we did a very good job with them. Taking up the twins cases is not something that is hidden to any of this, you know, organizations and bodies that I just mentioned. They were all fully aware of what. You know what I'm um, suggesting these days? I want the government of Nigeria to stop all the people doing blogging on social media um, practicing this is it's not it's not adv advisable. Even these days, I'm surprised that uh, people, after destroying people's life, if you can support, you can kill, you can destroy, you can blackmail, very well, you are going to be honored in one of the palace in Nigeria. girl, ah, oh, Fraud everywhere. Oh, wow. Anyway, continue. Happened and the situation of things with this family. Unfortunately, our case was fractalized by Dr. Skemi Adeyinka mm. online. And then she took them in. And when she took them in, before she took them in, before she took them away from where they were getting adequate care, she first came online to tell so many lies. She called us, the foundation that was looking after her, um, oven. Okay, I'm just going to block this person now. I'm sorry, I have to block you for one year I do not welcome any form of um, public misconduct here because this does not look like where I am giving away or giving out. So please don't tag my people or come on my live chat to say for the impossible okay? We know there are a whole lot of you that run the street of Facebook, social media to ask for hands and that do not actually need it. So don't abuse my privilege, uh, the privilege I'm giving you here now to watch mm. me, to mm. not be begging my people to give you money. I beg. <sighs> Honestly, I am so sad. I feel really broken as I speak because I don't just want to be that at that stage die such a cold death. You want to ask me how she died a cold death? Yes, she was totally abandoned, neglected, isolated from her family due to Dorcas Adeyinka's empowerment or whatever's negligence. Right. This guy was not ne co neglect. Oh. Just is a plan work. Do you people want to ask me why we're still talking about her? Because Dr. Zarenka went behind to allege my NGO of false kidnapping. She did not, not the ones that you guys heard online where she alleged. Okay, for this trouble to stop, Nigeria government has to stop these people. nonsense ngo àbí kí ló ń pè this charity nonsense anybody involved in on Facebook fracas involved in even speakers should not systematically let me tell you something Nigeria Fund, and also systematically being sponsored. Oh God, I don't want to say this. This <laughs> a lot of things is going on, but jẹ́ kí n Mm. You guys heard online where she alleged me, my NGO, where she libeled the NGO, not just her, with some of her calls. NGO girl. As at the time she took this the word rescue them to the police. The investigation is now left for the police to do. How did she rescue them? Who sent people to Olawashibi's house where she, solution was receiving care to keep. ó gbé wọn lọ sí area Sangota this house tí wọ́n ń gbé ibi tí Folúṣọ́ kú sí wọ́n ní wọ́n san just two thousand naira per month two thousand péré ni wọ́n sọ pé wọ́n san nínú yàrá tí ó wà the same doctors tó kọ́ ọ lé fún ẹni tí ọwẹ́ ọ̀rọ̀ the same doctors tó fún ẹni tójú ẹ̀ là tẹ́sẹ̀ ọ̀rọ̀ tí ó fún ẹni tí ó kì í ṣọ̀lẹ̀ tó lóun kọ́ odidi ilé fún wọn now we are talking. sí òun kọ́ Dorcas kan ló kọ́ ilé lára owó ilé yẹn lára owó nàìjíríà tí àwọn tó ń fún wọn lówó yẹn náà idán tó ń lọ náà nìyẹn lára àwọn nǹkan tí ara flop mo sọrí láti sọ lára flop àti gbogbo nǹkan tó lọ ní ìjọba tó lọ yẹn òun lórí wọn yẹn àwọn lára àwọn tó ṣe fraud tó ṣe oríṣiríṣi ní ìjọba tó lọ yẹn ó ti yé ẹ̀hẹ́ so tó bá ṣe mọ̀ pé wọ́n promise ẹ three hundred kìíní kan ń gbà ẹ million? kan ni o kò torí pé ìwọ bóyá ò wá farabalẹ̀ ń gbà yẹn ọba fún ẹ náà ṣó ti yé o ò farabalẹ̀ ọba fún ẹ ní owó yẹn you understand But torí pé o tún ti wá lọ bú bóyá màdámọ̀ yàbí nǹkan kan àbí o tún wá sọ pé o fẹ́ fọkàn tiẹ̀ ni wọ́n ṣe ó ti yé bẹ́yẹn ẹ̀hẹ́n nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ilé tó kọ́ Dorcas kan ló kọ́ ilé yẹn Dorcas kan ló kọ́ ó mọye ilé tí Dorcas kọ́ ni lẹ́nu yọ mẹ́ta ó kọ́lé fúnra ẹ̀ ó lóun ti ra lé Dorcas bought house also in London you know how many money ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ó mọye million tó máa ń san first bank account Dorcas I call that's one thing this abroad eh, they too they need money I tell you some of them also that you are calling for help they also want to eat the money of Nigeria that they are sending around those dollar that they kept somewhere they too want to be partaker in it So if you call anybody, they are not going to answer you. Because that time I was calling that. They are sending serious money oh, to Doka's money to account, do, do, Dorcas account in London. Kọ́bọ̀ of one fún wa ń bíbá. Àná owó wọn yẹn tán dẹ̀ sẹ́ẹ̀dì káàkiri náà kì í ṣe owó gidi. Ṣóhun nìkan ni ìwọ ò rí nígbà tí wọ́n sọ pé wọ́n ṣe kankan ní Àbújá kankan bẹ́ẹ̀ nígbà yẹn. Ìwọ ò rí pé Elisa eh, Anjorin náà sáré kọ́ plaza ni. Owó yẹn wọ́n wà ń bì kan ni ìwọ kan lọ kan lọ wọn máa lọ wọn kan àwọn nǹkan alára nǹkan tí Wàsíù máa ń ṣe nìyẹn Wàsíù tó bá ti bá èèyàn sùn kò ní fẹ́ káyé ẹ̀dá tó bá jẹ́ pé Wàsíù dẹ̀ ti wá bá Dorcas sùn sí ó lè máa jẹ́ kó fún lówó kan fún lówó tààsì because ìwọ náà ó yẹ kó o kọ́lé ò ń gbọ́ ìwọ gan bó ṣe wà ó yẹ kó kọ́lé for that period tí ìwọ gan fi ṣiṣẹ́ yẹn ó yẹ kó o kọ́lé ó ò kọ́ náà ṣé o kọ́lé ní ìbàyẹn náà ìwọ náà ó purọ́ kan pé o nílé kan sí estate ó gbé léegun bọ́ngàlò kan náà jáde pélé ẹ̀ nìyẹn ní ẹ̀ ló fi ń búlì mí pé mi ò ní kàn kankan pé mi ò ní kàn kankan pé mi ò dẹ̀ ní bí ìyá ṣe máa jẹ mí kú nìyẹn bó ṣe sọ nìyẹn ìyá ò ní jẹ mí o gbogbo ẹni tó dẹ̀ pọ̀wọ́pọ̀ tó fi ìyà jẹ mí ọlọ́run á mi crash yín o ẹjọ́ ìjọba nàìjíríà bá wa crash gbogbo wọn nítorí ọlọ́run gbogbo owó nàìjíríà tí wọ́n ń wá tí gbogbo nàìjíríà fi jẹ gbèsè gbogbo wọn lọ ń yáwó káàkiri gbòòrò ìlú òyìnbó nìyẹn. someone that is actually vulnerable and in need of help truly. Not the kind of ones they use. Yes, you are eléso sọ̀rọ̀ ẹni tó tọ́ ni. The people who need the help, they are not giving. Like me, I need the help. Did they give me? My daughter need help. Did they give me? I'm here shouting every day. Eh, mi àti Rosula you ó tún máa tag mi ni. Àwọn tó ń charity fún your man. sọ pé tí wọ́n bá ti On this social media, you are not going to eat out of the money. you gan máa crash ni. you? o you yẹ yín? crash. This is the kind of person that truly needs the help. She's not asking for luxury. All she wanted was to survive. And she did not come to you. You went to her to promise her life. You went to her to promise her everything. Okay, to promise her luxury. The problem is this. They don't need the owner of the, the child. They need the twins, the, those babies, tí ọmọ kankan ni wọ́n need. Don't you know that they say they are stealing money? There was a program in Berektedah the other day. They said there's a woman in Abuja. Up to now, we don't know maybe it's true of us. They said there's a woman in Abuja oh, that is in the police station right now. He used to steal baby. And they take the, the baby, they, will, they steal baby around the Nigeria. They will sell, they will take the one from uh, Abuja, uh, northern area to Lagos they will take the one from kini you know ẹ̀gbọ́n etí dídí so maybe the woman still want maybe they believe that when the woman is still alive those children will be difficult it will be difficult for them to take the children so they have to do something about the mother to take the children away from them because the moment they said the moment eh, the the mother died now the the the two twins are, uh, are missing ó náà ló lórí burúkú àwọn àgbàyàgbò fò tán fi filọkulọ lọ mí pé èmi ń kọ mo bí twins ebi oṣù lori burúkú ìgbà yẹn mo ṣàrí pé mọ́mì mi ń jọ̀kọ́ báyìí mo ń bàṣẹ lọ́wọ́ ní ẹ bọ́lá mo ní ma ṣé mo eh kí lorúkọ ẹ ọmọ kékeré ni wọ́n ná mo ní mo mọ ọmọ bọ̀dá gíga ó ní à ọmọ bọ̀dá gíga èyí kiri yẹ kí ló porúkọ ẹ náà mo ti gbàgbé orúkọ e, ó mà bí ọmọ kan náà tí ẹsẹ pé lọ gbé tàǹgbà ẹ mo ní ẹ wọ́n tọmọ nàìjíríà ó ní wọ́n mà tọmọ pò tọmọ mo ní ẹ ta ló tún rà ó ní wọ́n ló tà ń síbì kan mo ní ẹ bóyá mà tí àwọn wàsíù náà sọ pé mo bí túwìsì olórí burúkú wọn máa purọ́ mọ́ àwọn tó ń ṣèkà gangan tó ń ṣe nǹkan burúkú gangan wọn ò ní fèsì wọn all these things láti ọjọ́ tó ti ń speak fún wàsíù nsìn tí eh, eléyìí ti ń speak fún wàsíù gbogbo nǹkan tá a sọ yẹn wàsíù wọn ò ní rí pé ó ṣe ní o wọn máa parọ́ mọ́ ẹ ní táwọn ń ṣe náà wọn máa sọ ń pa ẹ now when they kill the lady the, the lady now even you yourself why do you hijack it from from Joko Tade when you hijack it from Joko Tade The other one also, uh, eh, Dokas also hijacking from you. And I was telling Nigeria that all these people believing that you are seeing that see they are doing good. They have mission. Ọmọ ọmọ yẹn gangan they just want to be using system to be targeting the children to take the children away from them from to from their children and eh, parents and after taking it away from them they will give those children little little things they will establish they will be thinking that they love you after some time they still use you for ritual they still use those children for ritual wicked souls ẹ eh, àṣírí yóò ní bò lórí social media yìí àbíkẹ́ ìwọ náà ojú ẹ pọ́n but now you can say yeah, you feel sorry for that person what of me what of me that was talking about Ajale that they have secret all this thing is it not secret mo sọ ní ọjọ́ ẹ̀ mo ní mo sọ nígbà tí mo mo remove orí Wàsíù kúrò nínú gbogbo problem yìí ìgbà tí mò ń sọ̀rọ̀ pé àjálẹ̀ obìnrin kan kiri kan eh, kí lórúkọ bọ̀bọ̀ yìí àṣáǹtì tó kú ó ní Wàsíù ó ní ó ní wọ́n sọ pé ó ní nínú ilé gan mo sọ níta ń gbà yẹn náà pé àjà àṣàtì ló sọ fún mi báyìí pé wọ́n sọ pé ó ní nínú ilé pé bọ̀dì tó bá jẹ́ kéré kí nàìjíríà police àti nàìjíríà gọọmẹ̀ntì yẹn kó kàn fún mi ní protection kan sọ pé tí n bá ti ṣe tán kí n tún padà wá wọn kàn fún mi ní protection ìyí tí n bá ti sọ tí mi bá fún wọn proof kan pè mí ní ọmọ àlè èmi bọ́lá fọláṣadé ìyí tí bá ti sọ fún wọn tí mi bá fún wọn proof kan pè mí ní bastard ó ní ìyáhùn àwọn olórí burúkú tó ń sponsor ogun tìmí lábẹ́lẹ̀ tọ́mọ́mọ́ ẹ wo nàìjíríà gọọmẹ̀ntì tẹ́ ẹ̀ bá crash wọn máa máa fowó ìlú nàìjíríà yẹn wọ́n máa máa kó fáwọn individual kọ̀ọ̀kan nílùú òyìnbó láti máa jẹ́ kébi kí nàìjíríà lè máa lack ẹ crash wọn o inú dẹ̀ ń bí mi ṣe ló dà pé kí n rí aṣáájú fúnra wọn face to face ẹ crash wọn oh god crash them they using if tẹ bá notice ẹ bá mọ gravity tó ti fi owó nàìjíríà ṣe havoc náà ti fi cause tó dẹ̀ máa tún cause ẹ ní ẹ tiẹ̀ ní dúró ara nǹkan tá a sọ fún ìjọba tó lọ yẹn nìyẹn ṣé wọ́n máa ṣe ni wọ́n láwọn ètò ẹnìkan máa ní mi ò ṣe pé mi búyàn sí i but the truth need to be said we need to say the truth ṣé wọ́n fẹ́ mi lówó tó bá tún wà lórí fẹ́ wọn ò ní fẹ́ kó lówó wọ́n fẹ́ kó kó kó tẹríba fẹ́ nìkan ẹ̀ ní ṣoríire wọ́n ti sọ pé mo ti kà nínú kinní yẹn bàbá aṣáájú kọ́lọ̀ ń bá wa dì mú o kọ́lọ̀ ń di àwa náà mú o ẹjọ́ o kọ́lọ̀ ń bá wa lò dáadáa ìkọ̀lẹ́ ti jẹ́ báyìí àti ríjú ẹ máa ti díkọ aṣáájú nítorí pé ẹ díkọ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ìpinnu ọ̀tá ò ní ṣẹlẹ̀ yín lórí o ẹ lè tu orílẹ̀-èdè nàìjíríà yẹn ṣe débi tí ọlọ́run fẹ́ kó wà lágbára kristi tó sọ pé olómi ti ṣetán láti gba orílẹ̀-èdè mi the country belongs to god and even one there tó ń lo agbára káká lórí yín tó ń fowó ìlú nàìjíríà tó ń fi sponsor ogun ti nàìjíríà tó ń ṣe agbódegbà pẹ̀lú àwọn ìka other people other places àti country mi láti bà orílẹ̀-èdè jẹ́ láti máa fara ní orílẹ̀-èdè àti àwọn mẹ̀kúnnù may almighty go crush those evil people may their secret be open forever so shall it be. ó yá àbíkẹ́ ojú ẹ̀ pọ́n mo rójú ẹ̀ gan o sáàdì but bó ṣe ń rí nìyẹn ó pè mí. ìpè yìí ìpè yìí èlò ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọn ò rówó gbà lọ́wọ́ ẹ̀ wọn ò rí nǹkan kan gbà lọ́wọ́ ẹ̀ àwọn ọba àwọn ìjòyè gbogbo àwọn tó mọ̀ wọ̀nyí àwọn ló fún ẹ lówó ìwọ ò fún wọn ní kí n gbá èmi owó tèmi ni wọ́n gbà mi ì kọ lẹ́tà sẹ́ni one of them ṣó ti pain kékeré lóṣù rí yẹn sí tó bá jẹ́ pé wá lówó tó ń wá gbà lọ́wọ́ ẹ̀ tó ń tún wá dẹ̀ sí free nǹkan tó tún dẹ̀ sí oh god kí ló máa ṣe sí gbogbo nǹkan tó ń ṣe ìgbà ìṣe bí gbogbo àtọ́ ń fóun náà lóye ìgbà ìtọ́ fóun náà lóye olúwọ ti pọ́ọ̀ṣì ń sìn kẹ́ṣà máa ṣàmì ni ló bá ti ní fọ́tò mi kò ṣàmì Shama ni wọ́n máa ṣọ̀rùn bíi peacock ṣàmàṣàmì ṣàmì ni wọ́n ń dùn ẹ̀ sí hmm. tí ò bá tí kàn yẹn kí mo bó ṣe rí wọ́n jẹ èmi lówó ní iṣẹ́ àwọn tó jẹ mí ń gbèsè ẹ máa ṣẹ̀wọ̀n tẹ́ ẹ bá sọ ẹ kàn tètè tẹ́ bá fún mi ní ó five hundred thousand dollar pàápàá ó ti tó màá fi bẹ̀rẹ̀ kò ní tán mọ́ màá fi bẹ̀rẹ̀ business five hundred thousand yẹn màá san deposit owó lé ń bẹ́ẹ̀ màá máa ṣòwò mi màá dẹ̀ máa tọ́jú ọmọ mi mi ní ta sí yín tẹ́ bá ní má wà sórí Facebook gan màá mo lè bá ṣe bẹ̀ kí n kàn sọ pé i'm cooking soup i'm eating concussion rice ẹ ti understand but the else tẹ́ bá rò pé ẹ máa nìkan lẹ́ máa isolate tẹ́ máa depressed dànù ẹ̀yin lẹ́ máa kú fún ẹ̀mí àtọmọ mi gbé ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ mi tẹ́ dà mí láàmú olórí burúkú the terrorists and all these ritualists pé wọ́n pera wọn ní nǹkan bàbàrà àwọn nǹkan burúkú aṣíwájú ẹ má wojú ṣe anybody ẹ má wojú ṣe ẹ má wojú ṣe ẹ má wojú ṣe ẹ má wojú ṣe aṣíwájú mo gbàdúrà fún yín ẹ ò ní wojú ṣe ẹ ò ní wojú ṣúkúṣúkú ẹ ní wojú ọkùnrin ìka ẹ ní wojú obìnrin ìka lórúkọ Jésù ẹ di ikọ̀ ńlá ẹ dìrà tán fi ń gé gbogbo igi búburú lulẹ̀ lórúkọ jésù ẹdí ìdá ńlá lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹdí ikọ̀ ẹdí akẹ́lá tó máa ń ya igi tó máa ń ja igi búburú bẹ́ẹ̀ ni yẹ́ríkà pásátayàrá ẹ̀ẹ́nì gbọ́ ẹ̀ẹ́nì gbà àfi tẹ́ bá destroy evil tó destroy nation wa ẹ̀ẹ́nì gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìjọba nàìjíríà yìí ní àkókò àti ìsà yìí mo gbàdúrà fún yín o ẹ̀ẹ́nì gbọ́ ẹ̀ẹ́nì gbà àfi tẹ́ bá gba orílẹ̀-èdè náà sílẹ̀ lọ́wọ́ àwọn ogun tó fẹ́ gbé orílẹ̀-èdè náà mi ṣe mọ̀ pé wọ́n fi pa mí wọ́n fìyà jẹ mí ó sì nǹkan náà ṣe fún mi but we continue torí ìdílé ilé lọ́mọ náà ṣe farahàn láti pa iṣẹ́ ìṣòro I'm born to destroy the work of the devil and any devil you believe you want to do evil to me and you have been doing evil to my daughter the law will crush you the law will not have mercy on you touch no my, touch no Bola touch no Folashade touch no Sarah Toluwanimi Jésù tó fún mi Touch no me and ah, my daughter and my people. But no, don't do us any harm. But you try to do that evil and you gang up, you believe you have that money, owó yẹn máa dìtàn fún ẹ. Ẹ̀wọ̀n ló máa ti lọ lórí ìgbésí ayé ẹ̀ tó kù. Kò dẹ̀ ní pẹ́ kò ní jìnà. O máa fi owó náà sílẹ̀, o máa lọ. O máa lọ. O máa lọ ikú ìyàrá dẹ̀ máa kú. Bẹ́ẹ̀ni, ikú tó máa so orin mọ́ ẹ lẹ́sẹ̀. Ikú tó máa so ṣéènì mọ́ ẹ lẹ́sẹ̀. Ipò ti kú, ẹ̀wọ̀n ló kú sí. Tẹ̀sẹ̀ máa wà níta tí orí ẹ̀ máa wà níwòlẹ̀ pé ó sì máa ṣẹ̀wọ̀n láyé wà tó ṣe lọ́run. Religious only to be dumped in this dungeon was she eventually met on sudden death. Now they said the husband took her away from the house. And hours after, the landlord said the husband came back alone to the house. And he wasn't crying or anything. The landlord said he just went to his room a few hours after when he thought they would spend the whole day to and fro. pé kán tó dẹ́gbà kán tó connect mọ́ Ìbàdàn pé ah, ó yá ọmọkùnrin yìí kẹ̀ tó sọ pé òun gbé ìyá àbèjì lọ sọ́dọ̀ àwọn fámílì pé ó ṣe wá bọ́tà tàì bọ́tà tó dẹ̀ ti asárede láìpẹ́ tó dẹ̀ ń wò that they now question him that where is the woman your wife that you took away from here that you were going to, you know, mm. hand over to our family. And the landlord said the response Baba Deji gave him was a ah, ó ti kú lọ́nà gbà táwọn lọ òun dẹ̀ ti lọ dán pẹ̀ hospital tóun ó dẹ̀ ṣojú furu. The landlord said òun á ní pé ta ló kú lọ́nà ẹni tó gbé kúrò ń bí láàyè lọ pé pátáwọn lọ lọ́nà pé ó ti kú òun dẹ̀ ti lọ wá sílẹ̀ nítòun pé ó ti kú nìyẹn. ṣẹgbọ́rọ̀ ẹ̀rí your ọlọ́pàá is that how people die? the response from the husband who took her out alive. wọ́n ja fraka fraka fraka. was died on their way to Ibadan. Mm. the landlord said àwọn ọmọ pé. Hmm. Pada wale, ìwọ tó rówó mọ mọ́tò ibo ló ti rówó tó fi gbédé mọ́ṣúárì ó kọ́kọ́ ní kó bẹ́ẹ̀ dá padà wá sílé gbogbo ará àdúgbò ẹgbàá òun o káwọn ará àdúgbò mọ nǹkan ó kàn déédéé sọ fóun pé òkèèyàn mọ́lẹ̀ kúrò ń bíbà ó gbé brother but then Folusho's brother went there with the hope that they will find Baba Beji at home yesterday which was Saturday less than twenty-four hours that they said Folusho the lady that you asked Dorcas Adeyinka the ọ̀tún yeye yèyé mi ò mọrúkọ oyè tó jẹ lọ́dọ̀ ológùdù ọfọ ògùdù ọba ògùdù ọjọ́ ta ibẹ̀ náà ní dọkásì ti joyè di yèyé ológùdù ọfọ ológùdù or whatever because all of these people should ask pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ now that same ọmọ yìí ni wọ́n sọ pé déédéé fi ayé sílẹ̀ when the brother now got there with the hope that he will meet the twins. Remember, I said they had four children with, living with them, two older ones before the children. Bàbá hmm. landlord sọ fún pé Suraju ti bọ́ta Oṣòwò ni Suraju àbí Taofik or whatever that the guy has gone out. This is a guy that said the wife died on the way and that he has gone to deposit her body just like that to mortuary on Friday. Came back, was not crying, didn't notify anybody in the compound of what happened. He came back the next day, packed the twins out of the four children living with them. He took the twins. They said some people came to the house and the guy left with the guys of escorting them just to the bus stop. He went with these two twins that was surrounded with controversy. Remember, their story is surrounded with a whole lot of controversy and lies online. So this guy went with the twins under the guise that he was escorting the people that came to see him. Are you following my story on Saturday? Less than 24 hours or 48 hours ni oshemo ò ṣe mọ̀ ẹ̀yin ọlọ́pàá wọ́n ló wá kó àwọn ọmọ by the time he was while he was away that the brother, the older brother was doing all this video of the environment where it was alleged that the sister died, which is the Yabeji. Ìgbà tó fi débẹ̀ tó ní pay, tí landlord sọ pé ẹni tẹ́ ẹ wá wá ti sìn yàn lọ o. Àwọn ọ̀bẹ́jì dà wọ́n ló kó wọn dání. Ọmọ méjì tó kù tó bí before ọ̀bẹ́jì dà àwọn yẹn wà nílé. Àwọn yẹn lẹ rí nínú fídíò yìí. Hold on, somebody, you are here again, Stephanie. Madam Otobola Iya-Ibeji husband brother here released a video about Iya-Ibeji dead and he accused Abike and Olowoshibi and to say the facts. Abike house is not clean. Abike hand is not clean because the Iya-Ibeji is. Hey God. God mo bọ̀ mo fọwọ́ tẹ̀ because mi ò rí kàtán because ìyá ìbejì is only witness to a kidnap oh ìyá ìbejì is only a, a witness to a kidnap case against Abike if you want I will send the video to your inbox send it send it. But uh, Abike also on this video, Abike also said that um, Iya Ibeji need to come to court according to, or mm, he said they need the Iya Ibeji station. That they told um, that the police order Dokas to to produce them to make the Iyabeji available for one reason or the other for the past one month. For the past one month. And they refuse. And uh, Dorcas neglected the case, neglected that, and was busy doing her thing in Nigeria. And Abike also said that because he believed until Rosula, Abike, Madam Rosula, is behind her. He's going to settle, settle all station. <laughs> all station settle. No case to answer. As she said it on this one. Okay? So you two now saying that Dorcas hand, uh, eh, Abike hand also is not clean. Okay, only I'll be back. Okay, no problem. Mm, are you aware that Olowo Shibi take Iya Ibeji to the hospital and jet her without the husband permission. Hey <laughs> God. Nigeria, we ready. Our children in Nigeria, they are now killing people with injection. I don't know. How will I know? I'm not a, you know, all, you know, when my spirit is just all of, I'm just telling you the truth. Most of them, when we, when I see them dressing nice, When you see clothes they will put on, it's nice at times. You can normally you can just put love and like and say, hey, nice. But when you are saying nice to some people, but you wear ẹ̀jẹ̀ ni wọ́n gbé wọ̀. Maybe even you are playing with evil on for your car ọmú. You understand? That's why most of the time all of you are just do there like this, not that they jealous of them. People be saying that and eh, she's not she's not normally appreciate people. She don't celebrate people. They don't celebrate people. Where did they get the money that I'll be celebrating there? I'll be there in there kí wọ́n go kó ògo mi tí mo yìí ń gbàdúrà kọ́ náà Anyway, I don't know. I don't look at all of you, but now the Spirit of God say I should be I should look at you guys. I want to be talking about you too. I want to analyze you because all of them also they analyze my life on this social media. Because they don't analyze gbogbo wọn nígbà tí mo sọ̀rọ̀ àjálẹ̀ àti ọ̀rọ̀ wàṣíù àti gbogbo àwọn olórin yẹn the old bloggers àtàwọn tí ò sí nínú fracas on youtube on um, instagram on facebook gbogbo wọn yẹn wọ́n dàbò mí at once àbí àwa náà rèé olúwa àwa náà rèé olúwa àwa dúpẹ́ oore àtọdúnmọ́dún àwa dúpẹ́ oore àtoṣùmọ́ṣù a fẹ́ rí o mo ní ké mo ní interest nínú kéèsì ó dẹ̀ tó ti dárúkọ ẹdun ọ̀nàjọbí eh, IGP àbí ẹgbẹ́ tòkùn kọ́ ni IGP tí dáàdì mi ṣẹ̀ṣẹ̀ yàn lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ẹ̀ tó ti ń fi ìdọ̀kulọ̀ lọ̀ wọ́n IGP IGP. IGP I hope hmm. the airline against you oh, IGP tó sọ àti ìdèbẹ̀ṣà ogun ẹ máa bá wa wò ó hmm. ó o fídíò yìí hmm. kí ló dé tẹ́ni tíyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú lánàá tó kú ọmọ méjì dání láti sin àlejò ṣẹni tí ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú less than twenty four hours ṣó máa ń síyàn by the time he got back to the house later in the evening he did not come back with the twins as well. Hmm, ó ti gbé twins náà where are the twins. ọmọ ti ṣe tán ọmọ ti yọra àbí báwo. where are the twins. where are these people are you nice like that. why is the same twins that the police have been doing investigation on that was taken away less than 24 hours after their mother's demise. Another question. How come Iyabeji died on their way to Ibadan, wherever he said he was taking her? Excuse me, oh. Eli Mutiu Adin, you are lying, you are flying post. It is for public to see Iya case his public case. yeah, I don't understand you. Mm. You can explain yourself better. Although you are referring to somebody that will speak to me. Check your WhatsApp. Please, ma. You have my WhatsApp honey. <laughs> Who is that? Who is that? You have my WhatsApp. Ah, ah that's good. Number no. Which of my WhatsApp? Hold on. I have not received anything on this one. Okay, uh-uh. No. I have not received anything. <laughs> Mutiu didn't go on House of TM's blog. It is there. Uh, okay. I've not received anything on my WhatsApp anyway. This WhatsApp and this one. Nkoti Wole. And this one, Dukas has the WhatsApp of this phone. So he has my two WhatsApp anyway. ah okay you talking to Stephen eh only don't doctor any video post if it is public for public to see if it is true um, I've not received it anyway and don't advertise uh, anyway mbọ na Abike oh God <laughs> Yo, what's up? 80, okay, end with thirty-two, eighty 83. Yeah. Okay, let me see. Is it? Uh, the two WhatsApp that is. Okay, hold on first. olúwarẹ̀mílẹ́kún ọmọlọ́lá mi olúwa ti ṣe fún mi check your whatsapp o it's like one message wọlé o but mi rí kò sí lórí fóònù mi ṣá fóònù fóònù tẹ sọ pé ẹ sẹ́ndì sí yẹn ṣé mo ń lo whatsapp yẹn ṣá mo ń lò kò tí wọlé tó bá wọlé màá tó bá wọlé ó máa ti sọ fún yín lọ́wọ́ yẹn ó máa tick two. Oh no! Why is my What's up? When you post the video, the public are interested in seeing it. Mm. Anyway, I became. Hmm. Oh, girl. with the trouble given to that woman that lady that time eh what Abike trying to tell us now is that the Iyabeji need money more than Folu Fola but the issue of Fola Tinubu have been in have been before the Iyabeji case And Fola Tinubu also is uh, it's a serious case that a lot of people want to just fight. They want to bless Tinubu, Fola Tinubu, for the orogún ẹ̀ láti crash orogún ẹ̀ náà. So. Mutiu Hadi um, Mutu. Moturu Moturu ṣé Moturu Hadi I am not talking to you. Stop giving me order. I have told you go to Kinikan. Anyway, the message that you sent to me, I have not received anything. To God. I'm on the that end with uh, that something only only ó ní mò go and be my bá dẹ̀ kó for minutes and I'll bring it out so there something here. ọlọ́run á gbà wá o anyway ẹ jẹ́ agbó àbíkẹ́ náà ó wà kí nínú fídíò yìí you can check the video. he did not report the death to the police he did not go back to the house where they left pé àwọn ń bọ̀ àwọn fẹ́ dédé débàdàn he didn't call on any of the neighbors the landlord had to go to him to ask him what happened where is the woman you took out of the house now the next day less than twenty-four hours he took the same set of twins that their case is in the police, um, um, um, with the police in Abuja and virtually all the ones in Lagos? Why is it the same twins that were disappearing or that his family had to come and take? So, uh, according to you, this person speaking, uh, Stevina, Stefina. So Abike has a kidnapping story uh, case in Lagos, I mean in Nigeria. So he's been accused of kidnapping the baby. I mean, the kidnapping the woman and the child before he died now. Mm, this is all what you do to yourself on the media. So now, because of baby, one of you want to cover your asses, want to cover your dirtiness, according to, she's accusing Dorcas of being be the murderer be the killer of the Oyabeji. And uh, Dukas also said now that the Abike will be the one to kill that woman because the woman she's the only weakness the court is expecting to see. So you play joker with the woman's life, isn't it? Kudos ẹ̀yin ẹ̀yin méjèèjì ẹ kúṣẹ́ ẹ kúṣẹ́ ọpọlọ. Okay, yes, the kidnapper of the twins and the mom. Okay, you send it to my messenger. Okay, I receive one messenger message now. So let me see. Maybe I could I will access it. Hmm. Messenger tẹ̀ tó wá send báyìí bóyá Auto to ni you bóyá Ọ̀tún Successful ni o bóyá Princess Bọ́lá lè sẹ́ǹdẹ̀ sí o I don't know let me see okay ó dà ipò ti show the attachments kò tí mo ti rí bọ̀ kò tí load that's it Stephina okay but kò tí load I'll try to. ó máa tó bí some minutes ó máa tó bá ti load I will we see. mo ti rí but kò tí ì load hello attachment unavailable ó máa wọlé later but kò tí ì open ó ní kò tí ì wà available but you send me something. His family had to come and take. The remaining two children are still in the house vulnerable as we speak. So, you have the duty of picking up those other two children that are mm. vulnerable. They slept in the house alone. The brother is really devastated and he would like to know the cause of the sister's death. He's devastated because doctors promised them heaven and earth and isolated them. It was a case of negligence, case of isolation case of abandonment, like I said in the past few days. If you're supposed to be a charity, a non-governmental organization holder, why would you take in such duty? She was not registered as at the time she took them in, but now that she was registered, this is the same lady that has been bragging to give people houses, luxury, and as soon as Folusha's death news broke out, this is also what Dr. Sadeinka has to say online within the hour that at death news was broken to all of us. Egbon the same Dokas that pretended òun fẹ́ gbà wọn wọlé òun fẹ́ tọ́jú wọn òun ṣe kíní kan kíní kan ẹgbọ́n nǹkan tó sọ ń bàtàn ní folúṣọ ikú folúṣọ tí a ó ṣe mí ní jẹ́gẹ́jẹ́gẹ́ ní omi ti ẹ̀rí láyé mi but I could not just comprehend it pé ìtàlẹ̀ sọ pé kún kò jẹ́ kú but this is what the woman that fake to have empathy for them that spitefully took them in this is what yeye ológùdọ̀ fi lógùdọ̀ ọjọ́ ta ìyẹn bàbá tí mo dárúkọ Fáṣọlá kábíyèsí ohun tí yéye yín sọ̀rọ̀ nípa òkú ọmọ ọlọ́mọ. ìgbà tán fún ẹ lóyè náà the same thing ni mo sọ ń gbà yẹn ní Àbíkẹ́ mo níṣẹ́ ni tí ó mú ọmọ ọlọ́mọ tó buwá sórí social media tó ṣe báyìí báyìí tó sọ báyìí báyìí tó sọ báyìí ṣẹ́ni tó ṣe báyìí báyìí tó ṣe báyìí báyìí tó ṣe báyìí báyìí tó ń support evil against obìnrin ẹgbẹ́ èmi náà sọ̀rọ̀ but now you know how it is wọn ò dẹ̀ gbowó lọ́wọ́ ìwọ kò yí sí o. tó ṣẹ̀ṣẹ̀ kú ẹ jẹ́ ká tún gbọ́. So let me just continue that you know that those family they've not been in our care since October last year. mi ì tiẹ̀ mọ anything nípa wọn anything anymore since October last year. òun làwọn ti ṣe kí ni láti dúró àti ìyá àtàwọn ọmọ àti gbogbo wọn family house and we have videos, record of everything. There's nothing that is needed that we don't have. So I don't know anything. I don't know what happened to anybody. I'm not interested. I don't, you know, it's none of my Okay. As we're speaking now, Abike have arrested Baba Ibeji and she kept coming online to lie that she's not aware or Baba Ibeji whereabouts? Iya Ibeji is the only person that will be testify against Abike and uh, and uh, team because Jokotade took them to court uh, for lying on uh, that she kidnapped them. The only one who been evil here is person who is nothing but a jealous person who have refused to accept fate, <laughs> but thinking she can bring people down by lying. <sighs> Oh. Which people can bring people down? Which people? Which faith go on? Ọ̀rọ̀ to tún sọ or sìn yín, ó You should have accept faith. What type of faith? That she's lying, she believes she can bring people down. I don't want people to do evil and then tell people to accept faith. You can see, most of fún náà nísìnyí pé to you can say it o tó bá yá tó ń bá bẹ̀rẹ̀ sí ìwọ náà you too don't say that because tó lè di lọ́la you are not tó bá ti gboyè tán bó ṣe ṣe fún òun náà gboyè lọ́nà méjì ètò lọ gboyè ní ìpẹ̀rù àbí nínú ìdènà of ìdènà land àbí bọ́nà ló ń jẹ́ all of you all these people wọ́n kàn <laughs> àwọn ọba yẹn gan ọlọ́run wọ́n kàn fi àwọn ọba yẹn ṣe yẹ̀yẹ́ ni to me wọ́n useless àwọn ọba ni ọlọ́run gbọ́ hmm. ọba ìlú mi ò bá tiẹ̀ máa torí eh, ọba ìlú mi ò lè fún àwọn èèyàn kan wọ́n máa kàn gboyè bẹ́ẹ̀ who is the one operating under ìyá ìbejì who is the one operating under ìyá ìbejì family ìlara ló ń ṣe àbíkẹ́ ẹjọ́ Mm. kò í sì kò í sì bọ̀tọ̀ ọ̀rọ̀ life ni wọ́n sọ yìí náà tó bá ń sọ tòótọ́ bọ̀ tí ń gbògbà yẹn náà táwa náà ń sọ tòótọ́ ń pa ìkùsẹ́ tó lè sìn sí wa ṣé àwọn tí ò lè sìn sí wa ń gbà yẹn náà òun náà máa pariwo ń sìn yóò ti di United Nations òun ò United Nations àwọn ọlọ́pàá ló pè dáadáa ń bì báyìí and they go very much for the eh, kí lórúkọ madam Ursula and Nigeria police pé wọ́n kọ́lé fáwọn Nigeria police náà ṣe ṣe nǹkan kan sí wọ́n sọ́pọ́ọ̀tì wọ́n ní rosula normal explosion sọgbẹ́ ń bì. so mo ṣe béèrè ńgbà ìgbà tó ń wá fún mi tó ń ṣèkà fún mi yẹn tó yẹ pé mò ń sunkún so ṣé àti rosula ló bẹ ni tó fi jẹ́ pé àti rosula ló ń bẹ àbí kẹ́sì àbí tó ń bẹ̀rẹ̀ ọmọdé dókàsì ó mà ti di yèyé wọ́n máa jẹ́ àpè lọ́mọdé mọ́ tó ti odidi oyèyé odidi yèyé oge ọ̀fọ̀ ògùdù ọjọ́ta ah, ah, ah, ògùdù ọjọ́ta ló ti lọ́ọ́ fi joyè ní ògùdù ọjọ́ta ní <laughs> ẹ̀yin tẹ́ ń ya nàìjíríà fracasi bóyá lẹ máa kúre o wàláì tàláì ẹ mọ̀ gan ògùdù ọjọ́ta mi tó ń gba ṣọ́ọ̀bù sí tí ó tí ó tó ti close down yẹn tó ń gbé ọba ògùdù ọjọ́ta yẹn náà wá ní kó fún eléyìí lóye ó máa dùn gan o wọ́n kàn jojú ẹ̀ ní left and right oh kò dẹ̀ da No, máa ń jẹ́ mi ṣe lè speak for anybody kàn fẹ́ analyse yín náà ni madam please watch the video when it is loaded and I believe that you will understand I have to go now bye bye you. àbí kẹ́bìkẹ́ ah Wàsíù èèyàn ń speak fún ẹ o kàn ń fún ní crowd báyìí owó kọ́ ni kókó ni ẹ wíkẹ́ẹ̀dì o Wàsíù Wàsíù oníkẹ́ fún wọn lówó Wàsíù ẹ̀dọ̀ ọlọ́run dájú mi ó lè má jẹ́ Wàsíù gan ló wà bẹ́ẹ̀ bọ́tì ó ti fẹ́ Wàsíù yẹn kò rí lé kọ́ eléyìí wá ń kọ́lé fún wọn bí ẹyẹ hmm, ó wá ń kọ́lé fún wọn bí ẹyẹ gbogbo hmm. ẹ jẹ́ ká plé mi tó ti àwọn ọlọ́pàá yẹn nìkan lè gbọ́ torí. bàbá Folúṣọ́ wọ́n ní olórí ẹbí àwọn á ní gbogbo fídíò gbogbo ẹni máa play fún yín ta ló gbọ́mọ fún ọwọ́ ta ló fi gbọ́mọ kò sọ lórí lẹ́tà àti bíbẹ̀ kó òun gbọ́mọ lọ́wọ́ ẹbí kankan ó lóun máa kọ́ńtàkì bàbá bèjì ó gbé ọmọ ọdún mẹ́sàn-án náà wá sórí live chat tó ní pé kó máa sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sí lẹ́nu ẹ rántí pé kó ló gbé tó kú ó ń sọ àwọn nǹkan kan bọ̀dọ̀ ká sì ń gbé fóònù ó ń pákúrò spíkà ó ń gbé lọ́lẹ̀ ó ń ti ọ̀rọ̀ sí lẹ́nu nǹkan tó máa sọ there's more to it but police nìkan ló máa bá wa wá ìdí ẹ ẹ ní sùrẹ́jẹ wá kì í yẹn lọ máa pè yín padà ẹ ṣe. so Actually, the two of you is now going to be suspects because ẹni tó ń sọ pé Àbíkẹ́ kidnap òun yìí no case to answer again. <laughs> àwọn èèyàn ń pa èèyàn lórí Facebook tó bá rí pé kéèsì wà wọn kò wọ pé káwọn kúkú pa ẹni náà. Nigeria government police wá wá nǹkan ṣe sí àwọn ọ̀rọ̀ yìí. Um, they said she posted something. The Shegun guy has told me this um, was it this morning or yesterday already pé ẹni tí àwọn ti sọ fún ẹni tó lọ ń pè nínú family àwọn òkè is this a hold on ẹ jẹ́ ń gbẹ́ni láyè káwá wa kìíní tí wọ́n ló post èèyàn kan pé àwọn ẹbí nìyẹn ẹni tó wà vulnerable tí ẹbí ọ̀hún ò lè dúró fún hello sorry i'm returning your call yóò gbà tí ó kúrò ní ọ̀dọ̀ wa gan-an. mo gbé kúrò mi fẹ́ gbọ́kọ̀ rẹ̀. Oh, which one is this? ibo mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ kíní ìgùn kíní ìgùn o. what day it is the century. ah Ọlọ́run. mo ti gbọ́ ẹ ṣeun thank you. tọ́nà kan ní kó lọ gbé wá ṣé ẹni tí àbúrò ẹ̀ kú tó jẹ́ ẹ̀jẹ̀ gangan ṣó yẹ kó gbẹ́rù nǹkan báyìí. ǹjẹ́ ó tara suspect. The evidence that were seen on the first day that you brought them online cannot be doctored. Àwa ti gbé a dẹ̀ ti gbé fáwọn ọlọ́pàá báwọn dọ́pọ̀ bá wa ṣiṣẹ́ ìyẹn lẹ́wọ́ máa máa fà mọ́ra yín lọ́wọ́ from office to office is the one of the suspect that is at large at the okay they say this one now is a suspect so if Dorcas know where he is wherever Dorcas. this is what they do now people fight and hey good when you have issue gbogbo àwọn tẹ́sì tó ń fẹ́mi náà ní nàìjíríà ní pé tí bá fẹ́ tú àṣírí wọn ẹ lè ṣe náàtì fèmí Ọlọ́run pípọ̀ àkìlẹ̀ o kò sí kékeré pé àwọn èèyàn ń pààyàn gan àti kékeré àtàgbà wọ́n ń pààyàn gan just imagine wọ́n ní case ó ní court case ní sí before the time ó ti kú this person is the weakness, is the one that they accuse this one of being kidnapping is a that he kidnap these people I mean this woman with the twins now they have court case now the the lady they say he died suddenly so that uh, witness uh, case parí. ah Hmm. You know, did this video to have posted it on her wall. It means that she knows where he is if this one is a suspect òun náà ló máa fún wọn foundation náà tán ni kó lọ gbé wá ṣé ẹni tí àbúrò ẹ̀ kú tó jẹ́ ẹ̀jẹ̀ gangan ṣó yẹ kó gbẹrù nǹkan báyìí ǹjẹ́ ó tara ǹjẹ́ tó bá tọ́jú ẹ̀ ajásíkú gbogbo ẹbí dà tolú fún mi ní píkṣọ àwọn gbogbo ẹbí yẹn máa fi wọ̀nyí fún mi ní píkṣọ gbogbo àwọn ẹbí yẹn níbí báyìí máa fi wọ̀nyí kẹ́ wo nǹkan tó ń pè ní ẹbí not one person Tell tẹ́lẹ̀ bribe No, no, no, no, no. The entire family. When I say family, I mean olórí ẹbí bàbá ẹ̀ ilé tó ti jáde wá gangan She does not live with her mother. This guy wants wọ́n sọ pé ilé ìtẹ́ ń pè yìí. Wọ́n. Àwọn èèyàn ti dájú lórí Facebook yìí o. I got to go. I'll come again with this. Mo no. Never be the one. Mo I will èèyàn you go. Be careful about the people on this social media. They can kill anybody for real terrorist ni gbogbo. ọba kan step brother the one that called in the other time is the same mom and the same dad as Folusho and he's been the one that has been following her to virtually all the offices where she's been present before she met her untimely death koto uh, before doctors, you know whisked her, her way with her children. ọmọkùnrin tó pè wọlé lẹ́ẹ̀kan ojú ẹ̀ wà visible pẹ̀lú fèsì yìí gbogbo bí tó lọ pátápátá ló ń tẹ̀lé wọn lọ and he's been calling for more than five wọn gbọ́ ta ló ń pè mí ẹ jẹ́ fi eléwọ̀n yìí kẹ́wò yàtọ̀ this is àwọn màá pè àwọn kankan fún yín bíbá yín sìn bí àwọn ẹbí wọn ìṣe wẹ́kọ̀ ó yàtọ̀ sí ètè lọ gbé kìíní sójú ẹ̀ next time tẹ́fẹ́ ṣe irú nǹkan yẹn ẹ ṣí fìlẹ̀ ẹ jẹ́ kí ó fi ojú ẹ̀ àdírẹ́sì àwọn ọlọ́pàá tó bá débẹ̀ evidence versus evidence náà wọ́n sọ pé kéèyàn lọ gbéyàn wá olóhùn mọbi tán wà ó sọ fọ́lọ́pàá pé you produce them on that basis you were released uh, granted bail Dorcas you were granted bail right four weeks after you promised to bring Iyabeji in alive with the children was when we suddenly received the sudden death news. What is happening? Why did it take you four weeks? The first week after which you left Abuja should have been more than enough seven days for you to produce this lady. Maximum 10 days, you should have been able to reach out to her and the children since you told the police that you know their whereabouts. How come what we are hearing today is that she passed away mysteriously on Friday? What took you that long? I will not bother myself to be asking all those questions. Thank God you are in Nigeria. Udewakola, and I can come, make myself available anytime. Trust me. Trust me. I just got back last month, isn't it? But Teba Wami, now my wife play Ojugo Gwamon to a big solution at large. Not the kind of yiti washe yen. Tó bá níyàn gbọmọ lọ́wọ́ ẹbí, ẹ gbọ́ fídíò, ẹ gbọ́ gbogbo nǹkan sí fún mi ní fídíò bí sorrow lórí mò ń béèrè lọ́wọ́lọ́wọ́ síbí ni now ìwọ̀n tó ń pè lẹ́bí rè gbogbo ẹbí folúṣọ́ rè pátápátá at large sórí ẹ̀gbọ́n folúṣọ́ àbúrò folúṣọ́ gbogbo àwọn ọmọ ẹbí mò ń bọ̀ o ẹ jẹ́ ń fi mí wọ̀nyí. ìyá àti bàbá folúṣọ́ did you see that àti ẹ̀gbọ́n ẹ̀ this is the guy that called in now ṣẹ́gun eléyìí sọ educated and is also sound when he talks. now Shaguri, oh no, she be nìyẹn Me, i think it was in alausa you can see the the structures behind you can see the floor as well this was ministry for um, domestic violence abikoja for women and family affairs right that is the woman in question mama mother and her father àti ẹ̀gbọ́n ẹ̀ Orin nǹkan tó ń pè ní ẹbí sọ̀tàn bá bí wá as an organization sórí pé gbogbo ẹbí wọn kọ́ ni òun ṣe pé irú bó ṣe he ọmọ tó fi já sí kúmọ́ ẹ lọ́wọ́ yìí àwọn ẹbí wọn rèé. ṣé ń gbọ́ ṣé gbọ́ ní ìjà ìkéré pollution. ṣùgbọ́n. they come to my house do whatever they want our family go ṣọ ìgbọ́n àbúrò ẹ̀mí. sórí sórí gbogbo ẹbí wọn. ìgbà tí mo dé inú wọn dùn wọn yọ mọ mi. ayọ̀ mọ. wọn ti mí sí i. don't sí o. ayọ̀ ní ìjẹta. ṣé ń gbọ́. that is a Felicia's family God bless you. this is Felicia's family. reunion reunion ni going to pe lẹ́yìn màmá wọ́n ní mo jí fọdúṣà gbé jí fọdúṣà gbé ọ ilé epo iṣẹ́ rẹ̀ ọ gbogbo ẹbí fọdúṣà mi. ẹ jẹ́ tún fún yín ní ọ̀gàn I'm going to play another. ẹ wá gbogbo nǹkan tí àwọn ẹbí wọn sọ mi lẹ́nu like good man I called out which is Madame Rosula listen Nigerian police she was with me before I've been calling. Listen for you to, to bury this case, especially the woman I called out, which is Madam Rosula. Listen, Nigerian police, she was with me before. We used to work together. Now, maybe from there you will get what I'm saying. Why she's pushing and abusing the power of all of you officers just to back us against me. There are a lot of things to be questioned there, but I won't come out to disrespect. I will only expose her that she's been one that is misusing the power of all of his offices to let Dorcas go scot-free with all the atrocities she's been committing in Nigeria. Well, she's had case with Lizzie. Tí Dorcas bá change lọ́sàn gangan. Ó change torí gbogbo oyè tó lọ ń jẹ lọ́dọ̀ ológùdù of Ògùdù. Ọba Ọjọ́ta, Ògùdù Ọjọ́ta, ọ̀kábíyèsí náà jìmùdínì, Akínwùmí, eh, Fáṣọlá àgbúrò yín púpọ̀ wá gbé yín wá nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sódà tẹ́yìn náà bá lè bá wa fi gúngún òtòlù tó àṣàgbàlagbà pé ọmọ tó ní kó lọ gbé wá láàyè kí ló dé pé òkú ẹ̀ la rí ọmọ tó promise eleven and eh, eh, eight pé gbogbo nǹkan ó máa fún wọn mọ́tò máa fún wọn nígbà kí ló dé tó jẹ́ pé ìyà kò sí oúnjẹ kò sí nǹkan kan níkùn wọn níbi tí wọ́n ti bá wọn kí ló dé tó já ọmọlẹ̀ ní October tí wọ́n ní wọ́n gbé wọlé tí wọ́n gbé wọ̀ tán ló dàbí òkú ní November working corps so gbogbo ẹ náà ni a máa bẹ ẹ̀yin ọlọ́pàá pé ẹ má dá ìyá yẹn lóhùn tó bá ti ní you you have to leave the girl she may be building you police stations but then justice just has to prevail you just. she said uh, Rosula build the uh, police Nigeria police uh, building and stations and that is why they are building supporting the. It was even when they, it's a case of serious case, they won't support, they won't arrest, and they won't, there won't be any action taken over the issue. That what she's saying now about Antido, uh, eh, about Madame Rusula. To do what you were put in that office to do, not because of what some women or woman somewhere is telling you to do or what you are stand to gain from her. I just forward it to oh, ogun gan oríṣiríṣi nǹkan. Ibi tó dàbí mo bẹ̀rẹ̀ sí mo wò láti It's not painting the Nigerian police force you know, image well out there at all. It's not speaking well of that association. Mm. So you need to disassociate yourself from anything like this and do it the way it should be done so that you will have your credibility and integrity fully at hand kò ní jẹ́ pé nǹkan ló máa wá sílẹ̀ image yín nítorí pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yìí score Facebook point let madam go and look for her whatever elsewhere not to come and stain the image of the Nigerian police by sending you know this girl to different offices for defence, just to go scot-free. You know the things, all the cases against her in Nigeria. Now she's bragging everywhere saying, oh, can do and undo. She can do this, she can do that. Nobody wants anything bad to happen to her. Let her answer to all the cases in a fair way. Stop pushing all the cases, the pending cases, apart from this murder one that is on ground. Abi, kilamakwe. Koyewamo. She murder case, because how can someone die there was no um, doctor's certification that she was gone. And the next thing within the hour, the husband said she's been lodged into the mortuary. The husband went back home, closed door, was doing normal until the landlord had to question his character that what is happening? Where is the woman you left with? Who and who were at the scene where he claimed the woman died? he didn't come back to feel bad. And then less than 24 hours, out of four children that were in that house, he took the same twins that we were looking for out of the house with some visitors. He never came back with the twins, but the, the remaining two children are still in the house as we speak. What is happening? Who and who are they delivering, you know, to? And this guy has a phone kept somewhere, like, you know, what we had the information. It gave the impression that he doesn't have a phone, that he sold his two phones. But someone just told, her, uh, told us that he do communicate with this very guy, Tonso Rombiba, Toje Ore. If you look at the one that called him, even appearance-wise, and this one, Tidokas Besitai, you can tell that these are two different personalities. This one can be easily bought, while that other one cannot be bought. It doesn't appear to be one that can be bought his right so yẹn mọ ohun tó ń ṣe ìyẹn lọmọ ìyá ọmọ bàbá pẹ̀lú olóògbé pẹ̀lú ọmọ tó kù ipò wo ni Dorkas fi jálẹ̀ as an NGO she owed her the duty whether maybe she doesn't know what an NGO is you are compelled if she's in need if she's vulnerable as long as you have taken her in you cannot leave her half dead you cannot leave her the way you did not meet her we have all the pictures of the girl ní orí bíbà bó ṣe ń ṣeré fún mi lára àwọn píntù ẹ̀ she was sound and healthy. bí ó ṣe gba ọmọ yẹn rèé o ẹ fi condition tọmọ òun nìyẹn o. ṣé ń kíákíá bó ṣe gbà lọ́wọ́ wa nìyẹn o bó ṣe gbà LD ni. Okay. mo tún wá fídíò ṣó lè fún mi fídíò ìgbà tí ó kúrò ní ọ̀dọ̀ wa gangan. Um, anyway, because I'll be rounding up very soon. Pardon me. Which one? We'll continue this tomorrow and um, we'll continue to cope early. And the blocking people interest in fracas. You were with me before, and I know the things you do with me. It's just when it comes to Dockers and some of those girls. You don't have to continue to support injustice and be blocking people from getting justice when it comes to Dorcas and some. You do not have to castigate Dorcas. We'll continue this tomorrow and um, we'll continue to call on the police. Auntie, um, Auntie Rosula, Eh, lè dá sí Me ò lè gbà I swear, eh, lè gbà. A lè Go and do your thing. You do not have to continue to support injustice and be blocking people from getting justice when it comes to Dorcas and some of those girls that you picked on Facebook. I've told you to desist from your interest in fracas. You were with me before and I know the things you do with me. You know I don't like to call your name, but I'm telling you again, go and desist, refrain from supporting fracas people. kò sí mi ni I have informed your people you are fully involved in fracas. You've been sponsoring a whole lot of us for long. Can you hear that? pátá tí ò ní dárúkọ kò kàn wù ni I have informed your people you are fully involved in fracas. You've been sponsoring a whole lot of us for long. You've been sponsoring. for You, you've been sponsoring a lot of us. But now, you can see the level is going. You have your own children, either adopted or biological. What is your interest in fracas? Huh? Tell the world, the police should ask you, Madam Rosula Ato, what your interest in Facebook fracas is. Now you can see claiming lives, Auntie. What do you want from it? What you stand to gain? Why are you backing Dorcas and all she does? Are you happy that this girl is dead now? Are you happy? If this was to be your own daughter, would you be happy? Because everything that will go against Abike Jagaba is. Jẹ́jẹ́ ni ọmọbìnrin jókòó tiẹ̀ ò tán lọ gbé wá tán náà fẹ́ fi tọrọ owó All of them now start fighting over this case, yo. They now suing themselves they now because now police wants to the court need this person now. We don't know the person that young that Yankee tó pa yín àbí kí ló ń sọ tó pa ẹni báyìí o ṣẹ́tírí. Your policy is what you will do. Everything that will go against Abike Jagaban's happiness is where they will find you. Mm. Go and refrain from all this. As mighty as you claim to be. You can't find any other place where you can flex your wing than in fracas. This was one of the things that caused you and I separation. Where I told you to go. I don't want to see you. I don't want you around me. I don't want to have anything from you. Just go. You need to refrain from it. I have called on all the police that I know that are involved in this case. They need to tell you to refrain and desist from getting yourself involved with fracas people. We know you've been doing it underneath. You've had your fair share of fracas. You're talking fracas also. You guys, why can't you stop the fracas? What are you gaining? Because you are destroying other people's life to gain things, to gain money, to gain fame. You, all of you, àtẹni tó ń front yín, àtẹni tó àtẹ̀yìn tẹ̀ ń tẹ̀ you know you are all evil. And now you've gone on that niche to continue to support Dorcas. You were the one that introduced her to most of the offices she's been penetrating where they've been giving her support today in the Nigerian Yes, police force. You are the one giving her the link. So that's the reason why I was saying that, okay. So this, uh, is it uh, Auntie Rosila that sponsored you against me then? Eh? or K1 because K1 mo rí pé gbé ọ lọ Nàìjíríà o wọ́n àti K1 dẹ́dẹ̀ jẹ́jọ́ wà ń gbà ẹ̀ náà tó tó ń bo sí fún ẹ dáadáa tó dẹ̀ tó ń ṣe tán tó tún ní kí ọba onírìṣà kó wá fẹ́ ẹ. Ah! Ọlọ́run gbà wá o. àmọ́ gbogbo yín the former DIG's wife I called her out as well trust me and her husband called her to, to caution immediately you are still there. For all the offices she's been using lately, it is your connection and that I know. Now, are you happy with what is happening? What do you stand to gain? I keep asking you this question for the past five years that I stopped talking to you. <laughs> Allow the new and the younger generation to have their happiness and peace. If as an elder you don't know how to settle fight them to be sponsoring them, giving them money left and right to clash, you will enjoy watching fracas. Abi? And you call yourself a philanthropist. You did. Excuse me, what are you guys trying to cover? That we be little time. Do you know how many people every week you are bringing people, dead people, stories? You tó talk to them. ọ̀rọ̀ o, nǹkan tó ń tírìtì ń sìn ní ọ̀rọ̀ àkọ́tún. Don't know you, me, Abike know you more than all of them do. Refrain from it. Refrain from it, I won again now that he's been claiming lives. ilé ìfẹ́ fagbára wọn tòun fẹ́ fagbára wọn ṣó ti ń dùn mọ́ yín nú ó ti ń dùn mọ́ yín nú bẹ́ẹ̀ èèyàn ti ń kú ọmọ tán ní kí dọ̀ká sì lọ gbé wá láàyè òkú lábá ṣe wàá happy àǹtí Rosula àǹtí Rosemary you are happy. but ẹni tó ní kó lọ gbé wá yẹn is to testify against you now not to testify against her. anyway we are interested in the story. okay we see we how are getting it there. Me, Abike will tell you how to follow them. Ah. We are getting there. Yoruba, you are all and right. we will get there. The rest will be left to the Nigerian police force to chase up. This is a murder case because we don't know what killed the girl that they said doctors should go and produce since four weeks ago. But the, did not? the production of that. Oh, you want to see this? You said production of that person is going to be against you not against Dorcas. So, for Dorcas not to have evidence, actually, they, eh, they should reason it very well and the straight thinkers, those who are smart, they will know that even if anything want to happen, it will be from your side. You, you, should, you should be the suspect because you may not want anybody. Your team should be the suspect. Ẹ So we are telling the whole world that uh, we've been saying it for the for the past five six years now that these guys this uh, team are killing people. A lot of things are happening and among them, and some people are using them. They are backing them up. People believe they want to bring them down. They want to destroy life. Look at what is happening now. Okay, somebody said um, I should please ask Abike. He said, please ask Abike, why is she refusing to expose Rosula when Rosula was sponsoring her? You know, in the beginning I said it. That why is it now that you are now exposing? Because that time, Abike dá Yes, nígbà yẹn, Abike dájú. Ó dẹ̀ pé táwọn èèyàn bá ń rówó tán bá fowó tàn wọ́n jẹ́ wọ́n People wọ́n máa ń dájú o mo this question the same question I I asked her before that then why you no exposing uh, this person it's only when you fight later now you said uh, and the money cost problem if I actually give you that money that time you continue to buy dajuko marẹ́rìn Kala, all of you that's your language you have to be wicked Much ṣe transfer Kala. mm. but when is now with other person you want to expose them that's life that's life wọn ò lo èmi rí láti wáyé èèyàn jẹ àwọn tó dẹ̀ wá wò pé àwọn ò ṣe é lò láti wáyé èèyàn sọ bá náà fẹ́ báyé wájú ayé wọn máa bàjẹ́ ló máa ń jégi. Mm. under the carpet because you build them police stations isn't it because Dorcas is now your daughter did you tell the police. you can see that she said um, Madam Rusula built the police, Niger police Station. police, eh, stations, that police station, police stations, and he gave a lot of gifts, and that's why they could not do anything to to her, and also the cash also they cannot do anything to her. I'm getting, I want to understand now. Mo dẹ̀ pọ̀rọ̀ yẹn ti ń yé So they said locals should find, should look for this person. The as a witness to testify against uh, Abike the only uh, and he now died. gbogbo iná máa kó ọlọ́pàá máa kó everybody. If I was your daughter before that we were so close to tell them who I was to Okay is that you she can you can see now all right repeat yourself. Stations isn't it because Dorcas is now years ago why were they quiet when they did not see Dorcas show up. oh, you want to sweep this case too under the carpet because you are building police stations. Isn't it? Because Dorcas is now your daughter. Did you tell the police I was your daughter before? That we were so close to? Tell them who oh, I was to you and why you are waging war at me. Because you are one of the reasons why Dorcas is flexing this much. When she does things to people like she walked, she stalked Obanla, threatened her life, walked into her shop, you are okay with it abi because Obanla is your enemy Funmi beauty world is your enemy all of them are your enemy you know I know more than all of them know mm-hmm. I do what they don't know me I do mm-hmm. refrain from giving talkers support refrain from. Fo- mm eh. Abigail claimed to know Madame Rosula more than anybody. Mm-hmm. But those days, when Doka's was trying to, that you say, those people you claim Doka's ruined their lives, eh? I don't think uh, eh, Madam Rosula is in Doka's life then. She was with you. Madam Madam Rosula was with you. Is, kò tí wà sọ́dọ̀, kò tí yèyé oge ògùdù <laughs> ah, àwọn tó ń ya plan olóṣì gidi ẹ má bínú sáà tó bá jẹ́ pàlàgbà ni ẹ má bínú mà wọ́n gbé kinní lọ sógùdù Dorcas ó máa dun àbíkẹ́ gan ló ń gbé ó lọ bẹ̀ ló ti lọ joyè. To find her, refrain from it. If she's doing something positive, everybody would give her support, not just you. A whole lot of people will be proud of her, not just you. How many of you are proud of me? How many of you are giving me support because I'm doing great things? You cannot because um, all your leaders, all your your boss, I have one issue or the other with them. Ó ga o. Sísá Auto Bola náà Nawa o. Hmm, Oga Nawa o. You mention names of people in fracas, yet you are claim the issue is not for fracas issue. Okay, Abike abi. Hmm. Who is waging war? Who is waging war against you? Please, Dorcas. Starging show for you. Okay, Doka's is tagging show for me. That's good. Who is waging war against you? is Dorcas staging show for you? Dorcas was 100% your speaker, then know what you want about. Okay, you're talking about Abike, not me, Abi. Okay. There was a time Abike, uh, Dorcas was yes actually calling praising Abike seriously before they now turn to her yeah she was praising Abike seriously Abike is doing good Abike jẹ oyè lẹkọọ Abike is this ah she's my auntie o Abike ah Lucas did that I am proud of you your nature. Hmm. Okay, oh, thank you mòyọyìnlọlá olùbùnúbí olùbùnúbí thank you mm. the evil atrocities she's committed in the past on this place mm. and you are still behind her see you can support her but if you support her in evil what will happen eventually i'm not sure you will enjoy it no matter how powerful you are refrain. I know what I'm saying. This I have warned you indoors, I have warned you outside. Now stop it. Remember, you have once fortified me against Atu. This is me saying it. You know what you're doing, right? You can see that lies are now involved. We know to we need to know what killed Folusho, how Folusho died in Dorcas's care. Ọ̀rọ̀ yìí kọjá ohun tá a Hello. ẹ lọ ẹ lọ well this is a Mabike you know what before the father of my baby died few like few weeks before the time Mabike came out on social media and she was saying that ìwọ ló máa ń ṣépè very soon ilé ẹ la máa ti bọ̀ wá gbọ́ that to tell you the father of my baby was arranged to be killed she said it ẹnu ẹ̀ ló fi sọ olówó ń sọ pé ẹnìkan sìn it's now key ṣé bí ìwọ náà ní kó wá gbé kinní tì hmm. ẹnu ẹ̀ ló fi sọ mo ti sọ ń bíbá eré kí la rí justice sí because you are speaking for Wasiu àmẹ́ <laughs> hmm. ah, tó pa ìwọ ni wọ́n ní wọ́n lọ gbé ìyá àbèjì wá kó wá ṣe weakness sí. Si tó bá ní kéèyàn wá pààyàn kó má bàa rí weakness ìwọ ni wọ́n máa rò sí tọ́lọ́pàá bá máa sọ ìbọ̀jẹ́ ẹ máa gbọ́ nǹkan tó ẹ̀sùn tó fi kàn wọ́n yìí ó tún dárúkọ IGP ah, mo dẹ̀ ti IGP odidi IGP ah, IGP kí ló dé yíwá mi ẹ tún ṣẹ̀ṣẹ̀ dé wọ́n ti ń dragi yín lórí fraka ah, IGP. Hmm ẹ jẹ́ kọ́lọ́pàá ṣiṣẹ́ wọn ẹ yé abuse the power of the few ones of abi i mean major ones dẹ̀ la that you know i know the ones you are very ah. close to i know them i know them. ẹ mọ̀ gan ìdájọ́ mi rèé àwọn tí wọ́n máa ń lò láti kógun ti àwọn èèyàn láti máa dá fúrákà tó ń tí wọ́n ń lò gbogbo wọn yìí tí wọ́n ní wọ́n ní àwọn tó ń lò wọ́n tó ń wà nàìjíríà tí wọ́n ń lò fún spíkà lórí rẹ̀ ẹ̀ka ẹran gbogbo lọ sẹ́wọ̀n by the time tó bá máa lò gbójẹ́ sí six months péré ni wọ́n bá lò tó bá máa dé wọ́n máa serious everything will change but ẹ báyìí ń sọ you cannot get anything o because ló wà lẹ́yìn ẹ̀fà jèjì lọ o ogun míì tí àwọn èèyàn ò fẹ́ jà lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ń transfer sí abroad yẹn and they are going after people's life they are using people to cause all this nonsense uh, all of them all of them pátá kúrúgodo. kẹta kẹjà o ok tẹyàn kankan bá rí Ọlọ́run rí yín o òun dẹ̀ ló ní ìdájọ́ lọ́wọ́ á dẹ̀ dájọ́ yín bó ṣe yẹ àti bó ṣe tọ́ bó bá ti tásìkò ẹ jẹ́ káwọn ìjọba ṣiṣẹ́ wọn gbogbo ibi tí Dorcas Adéyínká Oh, yèyé get over bá ṣẹ̀sì tí òfin ti ofin in dúró dè ó do kọ́ ni pé kó loose All on the filẹ̀ the police are there you know to resolve matters amicably it is not your own doing the fact that you build them police stations does not mean you will not be calling into all their offices and say throw that case that girl is my girl i will send this one to you i have a lot of information in regards to that. And the better we let the police know that we know that the power of their offices are being abused. They need to know the genesis of all these cases before they give anyone support. ó ti tó o ẹ ti rí pọ́nmọ́ ọlọ́mọ ti kú ìkànnú èèyàn kan ló ti kú yìí o ẹ káwọn ọlọ́pàá ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe ṣe. now ta ló pa nínú yín èwo nínú yín ló pa ìyá àbèjì kí ó má bàa wá testify against ẹ ní kóòtù. Hey. Hmm láti kékeré láti kẹ́pa àrókò bó bá dàgbà tán ẹbọ ni ó máa gbà o ìgbà ńlá dogi wọ́n ti ń gbẹbọ lọ́wọ́ yín o àwọn ọmọ nàìjíríà lórí social media yìí ẹ tètè kíráṣì kíráṣì bù. ẹ jẹ́ kán ṣiṣẹ́ wọn ó ti tó ó ti tó. Um, which one is this one? Is, um, this one here. Mm. <sighs> Okay. Folúṣọ́ tó wá kúrukú tó kú yìí ibi tó ń gbèrè o gbogbo ibi tó ń lọ káàkiri that is the girl òun ni o òun rèé o olóògbé rèé o pẹ̀lú àwọn ìbejì àwọn ọmọ yẹn rèé o tán ni wọ́n fìyà jẹ ọmọ àwọn ọmọ tí lọ́ọ́ ká sì lọ́ọ́ parọ́ àwọn rèé o àwọn níjọba gbé dání yẹn for you to know pé these are all the people involved in the case. So it is not any case anybody sweep under the carpet. It is you people that were covering the, tr uh, the truth. You know the truth and you were covering it up. What do you get? And you're supporting her. All the police asked her is evidence against her allegation, eh, evidence to back her allegations. Go and produce this woman within some so frame of time. Why did it take doctors? For? Because someone somewhere must have told her, go and do what you have to do. The police cannot do anything to you. ó dà pé àwọn tó bá ti dájú tó ń pààyàn sí ni wọ́n máa ń fún lọ́wọ́ àwọn ṣebí ẹnìkan náà ní honda ìbọn abẹ́ platform kan náà láti gbọ́ gbọ́ọ̀sì náà fọ́dún ẹ̀ lórí ọlọ́pàá ò ṣe nǹkan kan sí ti sọ ẹ o ẹ jẹ́ dúró mi báyìí nú mi ì lè wó tán táàmù ti lọ eight thirty bye for now Nigerian government um, hmm, Jijabike claim Rosola for ten hours uh, against Yeah, Dorcas. Yeah, she said it. He said, uh, did the Abike claim Rosula fortify her against Dorcas? Yes, that's what she said. That sponsored Doc, uh, her against uh, Abike, uh, Dorcas then. Mm, but at that time, uh, Ab um, Dorcas also work for Dorcas work for the I mean for Abike very well. All these people I'm wọ́n máa gbọ́ ọmọ mi lélẹ́yìn. Àwọn tó ṣiṣẹ́ Abike mo ní kéèsì one bí. I open case against them here they refuse. Anyone they refuse I open I bring the file for you. I want to come to Nigeria. I can't wait. And again I have a question. Oh. They said if you don't come to Nigeria before June, is it true that they are going to disown you? I mean, you are not going to belong, uh, you are no longer a Nigerian citizen. How could that be possible? All the people in abroad, can they come to Nigeria? That law cannot be, easy. whatever they want to do to them, they want to be given or whatever they needed. They should also do it. Those who cannot come to Nigeria should be able to do it in abroad. Bíkoni, I torí Ọlọ́run o, mo tún rí pé interior eh, minister kí lorúkọ wọn ọlátúnjí òjó àbí kí lorúkọ wọn náà mo tún gbọ́ pé wọ́n làwọn tún sọ pé wọ́n gbòwe òfin kan jáde níjọ wednesday kọ́ ni pé àwọn èèyàn tó bá fẹ́ renew passport now they have to bring their birth certificate they have to go to their local government uh, those who are in abroad ń gan anyway ẹ torí ọlọ́run wednesday táwa bá ti lọ sí embassy ẹ jẹ́ kó ń ṣe passport wa fún wa o torí a ti gba passport a ti lọ gba nigeria passport wa ní ọ̀dọ̀ immigration canada o so they should allow them they should allow our um, what do they call it they should allow us they should allow them to take our this thing kan yakina de ti ṣe nin ẹ má gbàgbé o i spend money that time ẹ ti understand ẹ jẹ́ torí ọlọ́run o have mercy upon us o ẹ ṣé o inú wa dùn o ẹ kéèsì yẹn I will read, I will go through when I have time. I have to go through the remaining ones. So, but the cocoa is that Abike say a lot of things here that uh, that Madame Rosula have been sponsoring her against a lot of people. And I noticed that time when she was coming for me. <laughs> If that woman is actually part of the people who sponsor war against me, I I don't I, I cannot confirm it yet. But Monday, I'll still pray that all of them <laughs> fight will happen. Olúwa jẹ́ kí ìjà kó ṣẹlẹ̀ lága wọn tá mi. Wọn ò tí bẹ̀rẹ̀ sí ní ẹ tú àṣírí nǹkan tó ṣẹlẹ̀ nípa tèmi gan. Oh God, wọn ò ní fẹ́ ṣe náà because I have stubborn spirits that the people who actually dealt with me, the majority of them, they have stubborn spirit. They always like to go scot-free for whatever evil they committed, they do to people. They don't want any judgment for it, but bye for now.